وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فلان با ọlọ́run ọba tí ó dá ẹni tí yóò máa rin ìlànà ọlọ́run ọba àti ìlànà nabi sallallahu alayhi wa sallam ẹni tí yóò da ọlọ́run ọba mọ̀ ní ọlọ́run ọba tí yóò sì ní gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dá kankan ọlọ́run ọba tí ó dá wa tó wá parú àánú rẹ̀ lé lórí báyìí òun náà ni ọlọ́run ọba tí a dúpẹ́ fún a jẹ́rìí pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa fún níjọsìn àyàfi ọlọ́run ọba nìkan a jẹ́rìí pé ọlọ́run ọba yìí ọba tí ò lórogún ni a sì jẹ́rìí pé anábì sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni arsalahu Allahu bil huda wa dinil ọlọ́run bá rán anábì sallallahu alaihi wasallam pẹ̀lú mẹ́nà àti ẹ̀sìn òdodo ni yóò bẹ̀rẹ̀ ọ̀hún àyàdínì kulli kí ọlọ́run bá àlékí ọlọ́kùnrin bá fi ẹ̀sìn anábì borí gbogbo àwọn ẹ̀sìn tí ń bẹ pátá walau kariha al-mushrikun kódà àwọn ẹlẹ́bọ wọn bá kórìíra báyìí. àlékún kí ọlọ́run bá àtúrò àjẹjẹ tán ọlọ́run bá kọ́mọ bá nàbì sallallahu alayhi wa sallam alhamdulilah àti àwọn aráàlú ànábì àtàwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa sallam àti gbogbo olùrin ojú ọ̀nà nàbì sallallahu alayhi wa sallam títí dèjọ́ gbọdọ̀ alqiyama. lẹ́yìn tí a kíra wa pẹ̀lú kíkí islam eré tí ọlọ́run bá àlékọ́lá yọ́nú sí jùlọ nínú àwọn ọ̀nà tí a máa fi ń kí ara tí ó jásí pé kíkí náà bá ṣe kíra wa yẹn àdúrà là ń ṣe fúnra wa wípé kí àlàáfíà ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti ọ̀rọ̀ ajẹ́jẹ́ tó ọlọ́run ọba kó má báyìí nìkọ̀ọ̀kan wa. ìtẹ̀síwájú lórí àlàyé eléyìí tí a ń bá lọ nípa ọkùnrin aṣọ nínú yìí muhammad bin ali jabata alkhariji alkhariji àti àwọn ọmọ tí ń tẹ̀lé káàkiri. à ń ṣàlàyé àwọn aburú wọn àwọn òrí burúkú wọn àwọn àna wọn eléyìí tí wọ́n ń pè lẹ́sìn tí wọ́n ti ń pèpè sí tọ́jọ́ sí pé gbogbo àwọn àfáà súnà pátá ni wọ́n jẹ́ ń kìlọ̀ fún wa nípa wípé ká sọ́ra fún ọkùnrin burúkú yìí nítorí pé àkídà tí ọkùnrin ń pèpè sí àkídà tó khawarij ni àkídà àwọn khawarij ni kì ṣe àkídà tó ahli sunnah wal jamaa eléyìí làwọn nǹkan tí à ń dìjọ ń gbé yẹ̀wò lọ pé báwo ni àkídà yìí báwo ló ṣe jẹ́ àkídà tó khawarij báwo ló ṣe jẹ́ àkídà àwọn khawarij òun náà nìkan tí à ń ṣàgbéyẹ̀wò. Bíta bala yìí náà dé, òun náà ni ọ̀rọ̀ tí Sheikh Al-Muhaddith Abu Usama salim bin eid al-hilali alayhi rahmatullah ọ̀rọ̀ tí wọ́n sọ nígbà tí wọ́n bi wọ́n lórí nípa ọkùnrin burúkú yìí ọkùnrin aṣọ nínú yìí tí wọ́n bi wọ́n lórí nípa rẹ̀ pé ọkùnrin yá máa parọ́ mọ́ yín a máa lo tíra yín ó sọ wípé ẹ̀yin náà ẹ wà lórí irú àkídà tó ń pípè sí yìí pẹ̀lú àwọn àfáà súnà tí wọ́n rìn lórí irú àkídà yìí òun náà ni Sheikh Salim Al-Hilali nínú wọn ló wà ṣùgbọ́n náà wọn mọ̀ ya àfáwà Abdulwahid Ibrahim hafiza Allah kọ́nà bá kọ́ bá sọ àfáà náà kọ́nà mú wọn bí lórí sàlàfíà àfáà náà ni wọ́n gbìyànjú láti ìlànì alayhi rahmatullah nípa wípé ọkùnrin kan ní nàìjíríà bí báyìí tó ń pokọ rẹ̀ ní Muhammad bin Ali Jabata ó ń lo tíra yín láti kó ìsọnù báwọn èèyàn láti fi da ẹ̀sìn rú máwọn èèyàn lójú wípé ẹ̀yin náà wà nínú ìpèpè tó ń pèpè yìí pẹ́yìn náà wà lórí ìpèpè tó ń pèpè yìí tòun ní Sheikh Salim Ilali ti wá sọ ọ̀rọ̀ tí wọ́n sọ eléyìí pé àpilẹ̀ rẹ̀ sí etí gbọ́ wa lọ́sẹ̀ tọ́lọ́ tá a dẹ̀ tú. torí pé lẹ́yìn tí Sheikh Salim Hilali tí wọ́n pè wọ́n tásán ọkùnrin yìí ó sì tún dúró lórí pé àní Sheikh Salim Hilali ò pé bídà náà níṣẹ́ pé àní tíra àwọn tí ń bẹ lọ́wọ́ òun sẹ́ẹ̀ wọn pé bídà nínú tíra náà gbogbo ilé ìbáyìí láti yanjú gbogbo àwọn ọ̀nà àtàwọn ibi tí ń kà nínú tíra náà tó ń síkà tó ń kà níkàkúkà tó rẹ̀ ń tún nítukùtù fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ àtàwọn olùtẹ́tígbọ́wàsí rẹ̀ gbogbo ẹ̀ láti tún kà lẹ́yìn ẹ̀ làwọn pílẹ̀ ọ̀rọ̀ Sheikh Salim Hilali sílẹ̀ ta pílẹ̀ lọ́sẹ̀ tọ́lọ yẹn ẹyọ kan nínú ọ̀rọ̀ Sheikh Salim Hilali nìyẹn sàwọn brọ́dà tún wá ṣègbìyànjú ìgéyìí wọ́n tún ṣègbìyànjú bákan náà wọ́n tún fi ọ̀rọ̀ ránṣẹ́ sí Sheikh Salim Hilali Sheikh Salim Hilali tó padà tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn wọ́n yìí tún fi ránṣẹ́ eléyìí náà wà lọ́wọ́ wa pẹ̀lú gbọ́nà wa á pè é nínú àlálẹ́ yìí táwọn ọba àlekílá bá ní káyé gbà wá á tún pè sí Sheikh Ismail Sheikh Abdullahi al á pè sí wọn náà tọ́lá bá ní káyé gbà wá á tún pè sí Sheikh Yahya al tọ́lá bá ní káyé gbà wá á pè sí Abu Khadija ìkan náà ọmọ kéwu Sheikh Rabi' ibn Hadi al-Madkhali ni brọ́dà yìí wọ́n ń pè wọ́n ní Abu Khadija wọ́n wà ní UK wọ́n pe àwọn náà lórí ọ̀rọ̀ ọkùnrin burúkú yìí ọkùnrin jàbátá yìí àwọn náà sọ wípé àkídà burúkú ọkùnrin yìí ló ń pèpè sí ká sọ́ra fún ṣé báyìí nìsí sọ àwọn náà ṣàlàyé nípa rẹ̀ dáadáa. náà àmọ́síwájú ká tó plé ọ̀rọ̀ Sheikh Salim Hilali tẹ́tí gbèsè e tòsí ọ̀rọ̀ sheikh salim ilayi lẹ́kọ̀ọ́ bá ń pílé kátó pílé ti ti sheikh abdullahi al-bukhari ti mo sẹ́ẹ̀lì sí sí sí yẹn o ẹ́ naam kátó pílé rẹ̀ ọkùnrin aláìmọ̀kan yìí níbi ó lè ta ọkọ̀ pílé yẹn ó ní sheikh salim ilayi ló mẹ́rin wá ń bẹ̀ nígbà tí o mọ nǹkan tá ń pè lẹ́rìí òwúrò yìí pé nínú àìmọ̀kan ti ẹ̀sẹ̀ páláìmọ̀kan yóò mọ̀ fẹ́ fi ẹ̀dọ́gba ti gbogbo àwọn èèyàn ni olùmọ̀ òsì ní máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aláìmọ̀ká ṣe máa ń sọ̀rọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ní máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aláìmọ̀ká ń sọ̀rọ̀ Sheikh Salim Hilali nínú kẹsẹ̀tì ta play wọ́n mú ẹ̀rí kan wá ẹ̀rí yẹn strong gan òun náà ni pé wọ́n tẹnu mọ́ níbẹ̀ wípé ẹnu àwọn àfáà súnnà ẹnu wọn kò lórí pé bídà o kò ń ṣe ìdájọ́ kan náà ní gbogbo ẹgbà wọ́n ní wọ́n nà kọ́lá ìtìfàk wọ́n gbé wá wípé ẹnu ẹnu àwọn àfa súnmà ẹnu wọn kò eléyìí náà ń pè ní ìjìmá wọ́n gbé wá sẹ́rí eléyìí báyìí ká ní ọ̀rọ̀ tá ń sọ yìí o ìjìmá wà lórí ẹ̀ ìtìfàk wà lórí ẹ̀ gbogbo ẹnu gbogbo àwọn olùmọ̀ nípa àlámọ̀rí ẹ̀sìn àwọn tó jẹ́ sí pé wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú basiro pẹ̀lú ìmọ̀ àmọ̀dájú nínú kìtàbà àti súnà tá a bá sọ pé ẹnu wọn kò lórí mas'ala kan ẹnì kankan ò gbọ́dọ̀ ya parú nǹkan báyẹn alẹ́ ni wọ́n kò lórí ẹ̀ ẹnì kankan ò ya pa ẹ̀ tí ó bá ti fẹ́ jáde kó nínú ahlu sunnah wal so sheikh salim hilali wọ́n ń tẹnu ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí dẹ̀ gbópọn gan ọ̀rọ̀ yìí gbópọn gan ọlọ́wọ́ bá alẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ yàwọn àfa sunna ọlọ́ni alladhina yuballighuna risalati llah àwọn ànábì ọlọ́wọ́ bá àwọn olù àwọn tí wọ́n rìn lójú àtàwọn tí wọ́n rìn lójú ọ̀nà àwọn ànábì ọlọ́wọ́ bá tọ́jà wọn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́wọ́ bá tọ́jà àwọn àfa sunna ọlọ́run bá ń ròyìn wọn lọ́ni alladhina yuballighuna risalati Allah ọlọ́ni àwọn lẹ́tọ́ tí wọ́n mú àwọn mẹ́sẹ́gìs ọlọ́run bá àwọn ìránṣẹ́ ọlọ́run bá àwọn òfin ọlọ́run bá wọ́n mú détí gbọ́ àwọn èèyàn wọ́n ń ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn wọ́n ń jẹ́ kó dọ́dọ̀ àwọn èèyàn pé ntọ́lọ́wọ́n bá páyé láti ẹ̀rẹ́ o ntọ́lọ́wọ́n bá pọ̀ fún rẹ o ntọ́lọ́wọ́n bá fẹ́ kẹ́ ládìsọ́kàn ilé yìí o ntọ́lọ́wọ́n bá fẹ́ kó wà nù àdìsọ́kàn ilé yìí alladhina yuballighuna risalati Allah àwọn tí wọ́n ń mú àwọn iṣẹ́ ọlọ́run ọba dé tí gbó àwọn èèyàn dógóńgó wàyà ṣáwọnà tí wọ́n lè ń bẹ̀rù ọlọ́run ọba tí wọ́n ń bẹ̀rù ọlọ́run àwọn wọ̀nyí dẹ̀ ni wọn kì í bẹ̀rù ẹlòmíì mọ́ yàtọ̀ fọlọ́run ọba àwọn àfáà súnà nìyẹn tó tó bá tọ́jú pé àwọn àfáà súnà ẹnu wọn kò lórí ọ̀rọ̀ kan pé ẹnu wọn kò wọn ìyapa lórí ẹ̀ jàmáà kò tọ́ fún ẹ̀rìn kankan láti jáde kúrò níbi ìtìfáàkù ahli sunna ibi táwọn afa sunna bá ti fẹnu kò kò sẹ́ni kankan tó gbọ́dọ̀ jáde kúrò lórí ẹ̀ nítorí wípé ẹ̀rí wo ni wọ́n sọ pé orí ìmọ̀ wo lọ́ sọ pé ọmọ ẹ̀sìn wo lọ́ sọ pé ọgbọ́yé ẹ́ tó wá sọ wípé ó wá rí táwọn yóò rí gbogbo ń tọ́ bá lọ orí tí gbogbo àwọn àfáà alùsùnlẹ̀ lápapọ̀ ọba rí gbogbo ń tọ́ bá lọ gbọ́yé tí gbogbo alùsùnlẹ̀ lápapọ̀ ọba gbọ́yé táwọn àfáà alùsùnlẹ̀ lápapọ̀ ọba gbọ́yé mọ̀ yí pé àánú ni. torí wípé kò sí ẹ̀yà kùránì tó fẹ́ rí táwọn nípa àwọn àfáà yóò rí lápapọ̀ tábàjọ sọ pé ẹ bóyá ṣe ìkàlágbájá wọn rí àyà yẹn ni tí wọn james alágbájá àwọn abẹ́rẹ́ sí máa kà pé rí ni gbogbo wọn lápapọ̀ wọn wá rí wọn lọ wá rí àyà yẹn tí wọn lọ wá ké kùránì jù wọn lọ ni àbí wọn ló ń ṣe tilawatul Qur'an jù wọn lọ ni. àwọn wọ̀nyí mufassirun ń bẹnu wọn àwọn tó yẹ pé wọ́n mọ̀ nípa tafsirul Qur'an tẹ́lẹ̀ ṣe tafsir odidi Qur'an tó yẹ pé kò sí àyà kan nínú tí Ọlọ́run ọba tí wọ́n mẹ́nuba ń bẹnu wọn tá a sọ pé àyà yẹn wọn wá rí ni. naam nínú wọn al-muhaddithun àwọn àgbàfà oní hadithu wọ́n pọ̀ nù wọn first wọ́n ma hadithu wọ́n ma hadithu anabi sallallahu alaihi wa sallam riwayatan wa diraya tọ́jú kò sí àdìsí kan tí yóò lè yàn rí láyé lónìí tí èsì pé lọ́dọ̀ wọn ló ti rí tí èpá àwọn gbé jáde fún wa kò yẹ báyìí nìsí kò sí àdìsí kan tí yóò sọ pé òun rí láyé lónìí tí èsì pé àwọn gbé àdìsí yẹn jáde fún wa. so níbo wá ni wọ́n ti wá sọ pé ọ̀rá gbọ́yé tiẹ̀ ẹ̀rí wo ni wọ́n sọ pé orí ìmọ̀ wa ni wọ́n sọ pé o mọ̀ tó ṣe kí ni tí àwọn wọ̀nyí ò rí lápapọ̀ ṣé báyìí nìsín so nítorí ọjọ́ pé ọ̀rọ̀ tó bá ti ní ìtìfáàkù wà lórí ẹ pé intanet sínú wa jama àfẹnu kò lórí lórí gbogbo àfáàsùn náà tó ń wí lélẹ̀ láì lẹ́nì kankan tó takò kò tọ́ fún ẹnì kankan tó bá ń bẹ̀rù ọlọ́run ọba tó sì ń bẹ̀rù ọjọ́ gbẹdẹ̀ tèyàmà tó sì fẹ́ máa pèpè sí dáwà sàlàfíà kò tọ́ fún ẹrú ẹni bẹ́ẹ̀ láti jáde kó nínú àwọn masá ìlú bẹ́ẹ̀. ìlànà ń pè ní masá ìlú ittifaq àwọn masala tó yẹ pé ẹnu kò lórí ẹ̀. ṣé bá ní sìn jẹ́mọ́ à ẹ̀ ẹ́ mo ti sàlàyé pé ní ìmọ̀ wo lẹni yọ àyà kùránì wo lẹni yọ sọ pé òun rí lòún gbọ́yé táà sọ pé àwọn wọ̀nyí lápapọ̀ ó wá pamọ́ sí gbogbo wọn yẹ́yẹ́ ìwọ nìkan yá a mọ̀ yí pé tó bá yẹ kí gbogbo wọn lẹ́yìn lọ́pàá pẹ́ńsì lápapọ̀ gbogbo àbá òsùn lẹ́wọ̀ nìkan lórí mọ̀ pé ìrúkúrì lórí. irun súrọ̀ wo láyà yẹn wà tó tó tábà wọn ṣé amúláwù sọ̀rọ̀ káà ni wọ́n rí rí àwọn àbáṣálà fò rírí ni àbí àlìyànmọ́ àpẹ́ńsì lákùn dínàkùn àbí kúlù bídà ti ń bọ̀ láàlà. ọ̀dọ̀ wọn náà ló ti rí nínú tíra wọn náà ló ti rí pé wọ́n ń lo yóò ní ẹ̀wò ìmọ̀mù ṣáàtìbí sọ nù tíra ó fi pé ìmọ̀mù ṣáàtìbí àwọn ti ráyẹ̀ síwájú tiẹ̀ kí ló táwọn ọ̀gbọ́ etí bí tí wọ́n gbọ́ etí ẹ̀. ló ṣe ń kùn yìí náà o àwọn náà mú hadith wa ó mi pa wọn náà hadith yẹn pamọ́ sí wọn kí ló tó wọn gbọ́ etí bí tí wọ́n gbọ́ etí ẹ̀ mọ̀ yí pé àgbọ́yé tí wọ́n ń fún yẹn àti nǹkan tí wọ́n ń fa yọ̀ ń bẹ̀ yẹn àgbọ́yé àwọn kọ̀wárìjì yẹn ajẹ́ pé fahim tahu fahaman kọ̀wárìjìyàn ìwọ́n gbọ́yé lágbọ́yé àwọn kọ̀wárìjì yẹn ṣé báyìí nìsín so eléyìí báyìí ó ní àwọn tajaru art àwọn ìláyà àjàbàtà kò dẹ̀ sí nǹkan tó fà tọkùnrin fi láyà báyìí nítorí pé kò lẹ́kọ̀ọ́ ni kò máa ń tán pè ní mà ọ̀rọ̀ mọ̀ yìí ò yé sí fẹ́ẹ̀sì mọ̀ pé èèyàn tí ò bá mọ nǹkan yóò mọ tó sì ń dá sí nǹkan náà ṣe pé yóò mọ fa ìgbà nǹkan yẹn ni èèyàn tí ò mọ nǹkan tí sì ń dá sí eléyìí náà ń pè ní alijahilu murakkab ẹ alijahilu almurakkab aláìmọ̀kan tó yẹ pé àkàrà rẹ̀ ga jù láyẹ̀dìrí wàhúwà láyàyàmù annahu láyẹ̀dìrí láyẹ̀dìrí láyẹ̀dìrí annahu láyẹ̀dìrí kọ́mà kò sì mọ̀ pé wọ́n mọ̀ irú àwọn ẹni báyìí àwọn ní ìṣòro wọn ga jù wọ́n ṣòro pè gan wọ́n ṣòro correct torí pé láyẹ̀dìrí wàyàdúnnù annahu yẹ̀dìrí yóò máa kọ́ mọ̀ yóò sì máa rò pé òun mọ̀ ni but ẹni tí òun mọ̀ tó sì mọ̀ pé òun mọ̀ sẹ́ni pé yóò fara balẹ̀ fẹ́ni tó mọ̀ láti kọ́ pé ah, ẹ mọ̀ kíní yìí ẹ ṣàlàyé ẹ̀ fún mi kò yé mi ẹ ṣàlàyé ẹ̀ fún mi irú àwọn báyẹn àwọn náà ń pè ní irú jáàlù báyẹn náà ń pè ní aljahlu albasir aljahlu albasir o àìmọ̀kan tó fúyẹ́ àìmọ̀kan tí ó fúyẹ́ òun náà ń pè bẹ́ẹ̀ ẹni tí ó mọ̀ àmọ́ tó mọ̀ pé wọ́n mọ̀ irú ẹni bẹ́ẹ̀ ọ̀rẹ́dì láti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ń tọ́ mọ̀ àmọ́ ìjàmbá táyì kọ́ mọ̀ àmọ́ akọ̀ tó wá mọ̀ pé wọ́n mọ̀ ó tún wá ń gbé rẹ̀ sípò olùmọ̀ ibi tí problem rẹ̀ ti sẹ́tì nìyẹn ibi tí wàhálà ti dé fún nìyẹn ṣé bá nìyẹn so insha Allah ta'ala eléyìí báyìí á padà máa fẹ́ lójú nípa ọ̀rọ̀ ìjìmá ọ̀rọ̀ ìtìfà eléyìí tí Sheikh Salim Hilali sọ so nǹkan kan táwọn tó wá rí gbọ́yé ń bi ọ̀rọ̀ yìí ni pé gbogbo àfa àti jàbàtà bá lọ́nkà lónìí wípé àfa yẹn òpin bídíà ẹ̀yà mọ̀ pé ìkàkùkà ìtukùtù ní tú nítorí pé ṣé sẹ́lí mi láti sọ pé àwọn àfọwọ̀ ya pa lórí ọ̀rọ̀ yìí níbo ni wọ́n ti wá rí àfa yẹn tẹ bá rí jàbàtà lónìí tí bá ń ka àfa kan fún yín pé àfa kan nínú òpin bídíà àfa kan nínú òpin bídíà ẹ mọ̀ yín pé wàlọ́ọ̀hìn làǹfìn àìlẹ́kọ̀ọ́ la débẹ̀ àìmọ̀ tó ń lọ bá débẹ̀ gbogbo àwọn àbá súnà wà lọ́ọ̀ì ni wọ́n sọ pé kò sẹ́nì kankan lórí irú àkídà yẹn. ẹ sì rí pé gbogbo àti ti máa ń mu wá náà láti máa ń ṣàlàyé fún un pé ó ti mú Sheikh Barbahari wárí a ti ṣàlàyé Sheikh Barbahari kò lè débẹ̀ mọ́ nísìn ó ti sáko mẹ́ ó ti mú Sheikh Al-Albani wárí páwọn náà kò bí dá a ti kó fún lẹ́nu fún lórí yẹn náà kò lè débẹ̀ mọ́ nísìn ó ti mú Sheikh Abdulrahman As-Sa'di ó ti mú wọn wárí a ti kó fún lẹ́nu yẹn náà kò lè débẹ̀ mọ́ nísìn sheikh salim ilari náà ó ti mú wọn wá sheikh salim ilari náà á ti kó fọ lẹ́nu fún sheikh náà tó bá kó fọ lẹ́nu fún wa látọ̀hún báwo wí bẹ́ẹ̀ sọ́bí ẹni pé kò sí ẹni kankan nínú alùsùn náà jama'a tó nírú ìjàmbá táyì mú fọ́nà bá búra ìròyìn àwọn kọ̀wárìjì ni ìròyìn àwọn kọ̀wárìjì ni ọmọ ní ẹ òun lẹ́rìí òun mẹ́rin tòun straight ìwọ lẹ́rìí ìwọ mọ́kéwù ni kí lọ́mọ̀ sáńpẹ̀lẹ́rì rẹ̀ jàmbá tá kí lọ́mọ̀ sáńpẹ̀lẹ́rì wọ́n lọ́yọ̀ mẹ́rí ìwọ ọ̀nẹ̀rí ọ̀dá kankan mọ́ ìwọ tó ń pè lẹ́rìí ìwọ èpè ìwọ lẹ́rìí subhanallah ọ̀dẹ́rìí máa ìwọ ọkùnrin yọ ẹ̀kọ́ farabalẹ̀ kọ́ wá kẹ́kọ̀ọ́ ni ṣé wàá ní sè so inshallah ta'ala ẹ bá ń pílẹ̀ ọ̀rọ̀ sheikh salim ilali ẹlẹ́kejì sẹ́ńpá ti pílẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀já tó gbọ́ ẹlẹ́kejì ẹlẹ́kejì yìí sheikh salim ilali nìkan náà sọ̀rọ̀ mẹ́ẹ̀ two out ṣé wàá ní sè so. وفين داو سي ان كان سي tí wọ́n ti ohun tó ti fẹ́ rẹ́ sí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ń dáhùn lé lórí الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وبعده أما بعد فقد سمعت كلامك صحيحا ولو وفهمت أحوالك تقول وبالله التوفيق أولا حديث أن الله احتجب التوبة أو احتجب التوبة عن صاحبه كل بدعة وكان بدعته حديث صححه شيخنا الإمام الألباني رحمه الله ومراد الرسول صلى الله عليه وسلم من هذا الحديث أمور الأمر الأول أن الله سبحانه وتعالى آه شدد وكذلك رسوله صلى الله عليه وسلم وجنها كلها فالبدع كل نعم eléyìí tó ń pè yín ọ̀la dáadáa ẹ jẹ́ ìwọ̀n bóyá máa pè é látòrí fóònù mi ó sì ṣe kó loud lórí fóònù mi. naam kí n pè rẹ̀ láti báyìí so that yóò lè láòdì dáadáa bóyá tí n bá pẹ̀rẹ̀ láti báyìí naam ẹ̀dí kí n wá jáde náà. naam. نعم هذه وبعد أما بعد فقد سمعت كلامك أخي الكريم أولا حديث أن الله احتجب التوبة أو احتجر التوبة عن صاحب كل بدعة حتى يدعى هذه رواية التي káàtì gbogbo yẹn fẹwárì wọn ilẹ̀ ẹjẹ́ kó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ jazakumullah khairan ẹjẹ́ kó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹjẹ́ kí mi náà ilé tí mo ń ṣe mí báyìí ẹjẹ́ kí n bẹ̀rẹ̀ rẹ̀ náà bísmillah. Yeah. الرسول وإلا التوفيق أولا حديث إن الله استجاب التوبة كل بدعة حتى يدع بدعته حديثا أو سنة الإمام الإمام رحمه الله ومصر ọ̀bùtà ní ọ̀fẹ́ ọ̀fẹ́ ṣiṣẹ́ lálẹ́ ìkan náà inshallah ta'ala á pèrè látòrí fóònù kò fẹ́ láò dáadáa ń bá àṣẹ káwọn èèyàn gbọ́ dáadáa bismillah الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وبعده أما بعده فقد سمعت كلامك أخي الكريم وفهمت مرادك فأقول وبالله التوفيق أولا حديث إن الله احتجب التوبة أو احتجر التوبة عن صاحب كل بدعة حتى يدع بدعته حديث صححه شيخنا الإمام الألباني رحمه الله ومراد الرسول صلى الله عليه وسلم هذا الحديث أمر الأمر الأول تعالى آه شدد النكير وكذلك رسوله صلى الله عليه وسلم شدد النكير على البدع وذمها كلها فالبدع كلها ضلالة كما قال النبي صلى الله عليه وسلم كل بدعة نعم نعم شيخ آه، سليم هلالي باتقدر آه، أورانينو إبي باي lẹ́yìn tí wọ́n ṣe tásọ̀rọ̀ àkọ́sọ ilé ìtàmà sí muqaddima tí wọ́n yin ọlọ́run bá tí wọ́n sì ṣe àsàlátù fún wa nabi sallallahu alayhi wa sallam. àwọn wa ní amma ba'du fa aqulu wa billahi tawfiq. wọ́n ní lẹ́yìn náà àwọn fẹ́ máa sọ̀rọ̀ wa billahi tawfiq. àwọn sì gbára lé ọlọ́run bá ọba tí máa fi ní ṣe kùngẹ́rì kọ́lọ́wọ́n bá àlékẹ́lá kó fi àwọn ṣe kòǹgẹ́ rí lórí ọ̀rọ̀ táwọn fẹ́ sọ yìí kó fi àwọn ṣe kòǹgẹ́. naam so wọ́n ní níbàámu sí question wọ́n ní níbàámu sí ìbéèrè tí ọmọ ìyá béèrè tọmọ ìyá fi ránṣẹ́ sáwọn wọ́n ní nípa hadithu inna Allaha hajaza tawba an kulli sahibi bid'ah hatta yada'a bid'atah wípé dẹ̀lílù tí anabi sallallahu alaihi wasallam àdìsí tí anabi sallallahu alaihi wasallam sọ wípé dájúdájú ọlọ́run ọba àlékẹ́lá dígàgà túbá fún gbogbo oníbídà àpáta títí tó fi bídà wọn lẹ̀ sheikh salim hilali aleyhi rahmatullah wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí hadith náà kò yẹ báyìí nísìn so inshallah ta'ala naam. Uh, ما تبقي لك سلاتي بري بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وبعده أما بعده فقد سمعت كلامك أخي الكريم وفهمت مرادك فأقول وبالله التوفيق أولا حديث إن الله احتجب التوبة أو احتجب التوبة عن صاحب كل بدعة حتى يدع بدعته حديث صححه شيخنا الإمام الألباني رحمه الله ومراد الرسول صلى الله عليه وسلم من هذا الحديث أمر الأمر الأول أن الله سبحانه وتعالى آه، شدد النكير وكذلك رسوله صلى الله عليه وسلم شدد النكير على البدع وذمها كلها فالبدع كلها ضلالة نعم wọ́n ní àwọn ti gbọ́ ọ̀rọ̀ rẹ ìwọ tó béèrè béèrè yìí àwọn dẹ̀ gbọ́ yé dáadáa àwọn gbọ́ ìbéèrè rẹ yìí wọ́n nípa hadith tó mú wa tí mo kà lẹ́ẹ̀kan yẹn wọ́n ní ìtọ́lọ́wọ́n bá àlejòọ́lá ìtànàbí sallallahu alaihi wasallam tó gbà lérò pẹ̀lú hadith yẹn wọ́n ní umur àwọn nǹkan tó pọ̀ ni àwọn nǹkan tó pọ̀ lọ́wọ́ bá lànàbí sallallahu alaihi wasallam sàlàyé fún wa nínú hadith yẹn wọ́n ní alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà ni pé ọlọ́wọ́ bá tànàbí sallallahu alaihi wasallam pé ànàbí sallallahu alaihi wasallam ṣàdàdà nàkí ọ̀rọ̀ ó ṣe àtakò tó le ó ṣe lórí bídà àti àwọn oníbídà pé ọlọ́wọ́ bá tànàbí sallallahu alaihi wasallam àwọn méjèèjì wọ́n ṣe àtakò tó le wọ́n ṣe lórí ṣé so wọ́n ń bọ̀rọ̀ náà lọ. كما قال النبي صلى الله عليه وسلم كل بدعة ضلالة كل بدعة ضلالة الأمر الثاني أن من العوائق بين الرجل والتوبة البدعة فلا يتصور توبة المبتدع لماذا؟ لأن المبتدع يظن أنه على خير ويظن أنه يحسن صنعا فلا يأتي التصور أن يتصور الإنسان أن يتوب الإنسان من أمر يظنه طاعة من أمر يظنه طاعة ولذلك قال نعم وني حديثي آه الله وني باكنا ولا نبي صلى الله عليه وسلم أن ذم ó ń bẹnu àtẹ́lu ó dẹ̀ ń bu gbogbo bídà pátápátá lápapọ̀ pé gbogbo bídà pátápátá o nǹkan tí ò dáa ni ṣé bá ní sí so wọ́n ní bákan náà wọ́n ní hadith yìí ọjọ́rú hadith tánàbí sallallahu alaihi wasallam sọ pé kullu bid'atin dalalah pé gbogbo bídà yẹn yẹn àná ni wọ́n ní àwọn ahadith wọ̀nyí wọ́n ní nǹkan tó ń sàlàyé fún wa òun náà ni pé anabi sallallahu alaihi wasallam ó ń bu ẹnu àtẹ́lu gbogbo bídà lápapọ̀ ànábì dẹ̀ ń bú gbogbo bídíà lápapọ̀ sọ ọlọ́run bá àlékẹ́ láti ànábì sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ ń takò bídíà ní ti ìtakò tó le gan. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí a rí gbọ́yé nínú hadithu náà òun náà ni wípé oníbídà o àwọn tí bá ń ṣe bídà wọn ní túbá lórí bídà tí wọ́n ń ṣe wọ́n nítorí wípé wọ́n rí nǹkan yìí gẹ́gẹ́ bí aburú bídà tí wọ́n ń ṣe yìí nǹkan tán rí sí ni nǹkan dáadáa so nítorí ẹ̀ ni wọ́n fi ní rí ni wọ́n fi ní túbá lórí ẹ̀ pé wọ́n ní rí gẹ́gẹ́ bí nǹkan tí ó burú táwọn túbá lórí ẹ̀ naam wọ́n ní báwo lẹ ṣe rò wípé èèyàn kan ti ń ṣe nǹkan kan tó dẹ̀ pé nǹkan tó dáa lòun ń ṣe báwo lẹ ṣe rò pé wàá túbá kò lórí ti ń ṣe yẹn èèyàn ti ń ṣe nǹkan kan tó rò wípé òun tẹ̀lé Ọlọ́run ọba lórí ẹ̀ ni tó rò pé tọ́ àní wọ́n ní báwo lẹ́sẹ̀ rò pé yóò tùbá lórí ẹ̀ wọ́n ní nǹkan tánàbí tàbí sànàbí sallallahu alaihi wasallam sọ nìyẹn pé àwọn oníbídà àkínrò wípé àlérò àkínlérò wípé wọ́n lè túbá lórí bídà wọn nítorí pé wọ́n rí nǹkan tán ṣe yẹn gẹ́gẹ́ bí kíni o gẹ́gẹ́ bí nǹkan tí ò dáa nǹkan tó yẹn bá dẹ̀ ń ṣe tó bá rí sáìdá òun ni nǹkan yẹn ló máa ṣe kíni ló máa túbá kò lórí ẹ̀ àmọ́ nǹkan tó yẹn bá ń ṣe ti البدعة أحب إلى إبليس من المعصية لأن المعصية يتاب منها والبدعة لا يتاب منها لماذا لا يتاب منها لأن المصدق يظن أنه يحسن صنعه ويظن أنه على طاعة لذلك ازداد بعدا عن الله تبارك وتعالى كما في حديث الخوارج يحصرون صلاتكم مع صلاتهم وصيامكم مع صيامهم يقرؤون القرآن لا يجاوز حناجرهم نعم شيخ وانبا لعيلو شيخ نين تولي اني ارى سفيان الثوري واني روحي واني ارى سفيان الثوري صلى البدعة أحب إلى إبليس من المعصية بدعه èṣù láìkí ẹ̀ èṣù nífẹ̀ẹ́ sí ju ẹ̀ṣẹ̀ lọ kí ló fà á tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí wọ́n tó gẹ́gẹ́ bí díà jẹ́ kúfùrù láíláí sèfìyànù sáwúrì òwú bẹ́ẹ̀ rí láyé kò dẹ̀ sáfà súnà kankan tó ń bẹ̀ kí ló fà á sí dídá tẹ́sù fi láìkí ẹ̀ ju ẹ̀ṣẹ̀ lọ sèfìyànù sáwúrì sọ wípé lè anel máa sí yàtá yòtáàbù minha nítorí pé ẹ̀ṣẹ̀ ẹni tí bá ń ṣe yóò tún bá kú mbẹ̀ ẹni tí bá ti jìnnà òun náà gbàgbé ní tí ọ̀dà lòún ṣe àbí ẹni tí bá mu tí òun náà gbàgbé nǹkan tí ò da lòun ṣe ẹni tí ń jalè tí ń sọ gbogbo ẹni tí ń sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́yìn òun náà gbà pé tí ò da lòun ṣe. lè anel máa fi àtàwé táàbù mi hà. nǹkan tí ẹ̀ṣẹ̀ àtọ́nu fi láìkí bídà ju ẹ̀ṣẹ̀ lọ nìyẹn torí pé ẹ̀ṣẹ̀ ìyẹn máa ń túbá kú bẹ̀ wàlbídà ẹ̀ta láàyò táàbù mi hà yóò máa rò pé iṣẹ́ dáadáa yahsabu annahu yuhsinu suna yóò máa rò pé iṣẹ́ dáadáa lòún ṣe síbẹ̀ ní sìn yóò máa rò pé yàvínú àkọ́à yóò máa rò pé òun tẹ̀lé tọ́lọ́wọ́ bá ní pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn sòkò wá ní túbá lórí ẹ̀ tẹ́ndẹ́ǹsì kó kú lórí nǹkan yẹn ń bẹ sòṣètọ́nù sí láìkì ntẹ́ yóò kú lórí ẹ̀ tí ò ní túbá tí ó fi wá lọ ṣe ibú lọ́dọ̀ ọlọ́run ọba ni. sò nítorí ẹ̀ ṣètọ́nù máa rí àwọn èèyàn gbámú níbi bídíà dáadáa nítorí pé yóò kún lọ́dà yóò jẹ́ ká máa rí sẹ́sìn àwọn tí sì ṣe wọ̀n ní rí sábúrú so wọ́n mọ̀ wá kọ̀ǹtínì lórí ẹ̀ nítorí ẹ̀ ní ṣètọ́nù fi láìkí ẹ̀jẹ̀ṣẹ̀ lọ ṣẹrẹ́ṣẹ̀ tí ṣètọ́nù bá gbàyàn mú lórí ẹ̀ ó mọ̀ yí pé tó bá yá ẹni ẹni padà bọ́ pẹ̀lú pé kẹ́ni ẹ ṣe táwọ́bà kẹ́ni ẹ padà túbá tó pẹ́ni ẹ mọ̀ pé tí ọ̀dà lòún ṣe níjọ́ tí ẹ bá ha ẹni yìí tó nínú ìgbèkùn tí mo fi sí yìí so inú rẹ̀ ó bàjẹ́ bẹ̀tọ̀ ní fídíà ń tiẹ̀ inú ṣe tọ́nà ọmọ dùn nítorí kí ni o torí pé kò ní rí nǹkan tí ń ṣe ẹ̀sá burú so kò dẹ̀ ní túbá lórí ẹ̀ wọ́n ní nǹkan tí hadith yẹn nǹkan tó ṣàlàyé nìyẹn so wọ́n ní bákan náà wọ́n ní onífídíà ni yóò máa rí iṣẹ́ tó ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ dáadáa yóò máa rí yóò máa egbò yóò máa wá lé yóò máa continue wọ́n ní irú ẹ̀ òun náà ni hadith kọ̀wárì hadith àwọn kọ̀wárì ẹ̀rùpá náà ní sallallahu alaihi wasallam sọ pé yahkiru ahadukum salatahu ma'a salatihi ibi táwọn kọ̀wárì jọ máa kírun dé kódà ẹnì kọ̀ọ̀kan yín ẹ máa yẹpẹrẹ ẹ máa fojú yẹpẹrẹ wo ìrun yín lẹ́gbẹ̀rún tiwọn níbi tó yẹ pé wọ́n jẹnu fẹ́ pé wọ́n máa ṣe ìbádàdé sẹ́fàwọn yìí wọn ní fura pé àwọn wà ní aburú torí pé àwọn ẹgbẹ́ náà máa rí wọ́n máa ṣàwọn ìbádà tòṣe sẹ́rí mi lárí ní bó ṣe máa rí nìyẹn ànábì ní yahkiru ahadukum salatahu máa sọ̀láàtìhì wà síyámahu máa síyámihì ẹnì kọ̀ọ̀kan yóò máa fojú yẹpẹrẹ wo àwẹ̀ yín lẹ́gbẹ̀ẹ́ àwẹ̀ wọn ṣèṣe sẹ́yìn mi láàrín sọ wípé eléyìí báyìí nínú ń kó tàjà báwọn oníbídà nítorí wípé wọ́n máa rí báwọn ń ṣe àwọn dáadáa wọ́n máa rí nǹkan táwọn ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn kò ní jẹ́ ká lè rí pẹ̀lú ríbi tí wọ́n kú mẹ́ so wọ́n ní àwọn nǹkan yìí òun ni hadith yẹn sọ pé inna Allaha hajaza tawbah an kulli sahibi ọlọ́wọ́n bá àlékíra ti dí gàgà túbá fún àwọn onídídá ọlọ́wọ́n bá yìí dí gàgà fún wọn wọn ní túbá lórí tó ń ṣe wọn ní nǹkan tó ń ṣe gẹ́gẹ́ bí aburú tó yẹ kán túbá kò lórí ẹ̀ ìtúbá ọlọ́wọ́n bá dí gàgà túbá fún wọn nìyẹn kìí ṣe wípé táwọn onídídá bá túbá ọlọ́wọ́n bá àlékíra òní gba táwọn bá wọn kọ́ torí kò sí ẹ̀ṣẹ̀ tí lè ṣẹ̀ láyé tí قل يا عبادي الذين يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا ام gbogbo ẹ̀ṣẹ̀ yẹnyẹ kò ṣẹlẹ̀ tọlọ́run bá lékeré ní forí ẹ̀jẹ̀ yẹn bẹ hata shirk kódà ẹ bọ òye báyìí sì Ọlọ́run bá lékeré forí ẹ̀jẹ̀ yẹn tí ẹ bá túbá lórí ẹ àmọ́ ìtumọ̀ inna Allah hajaza tawba òun ni pé ọlọ́run ọba àlékẹ́lá dí ojú àwọn oníbídà ó dí gàgà ojú wọn ó dí gàgà ọkàn wọn níbi kí wọ́n rí nǹkan táwọn ń ṣe yẹn sí nǹkan tó yẹ káwọn túbá lórí ẹ̀ ọba àlékẹ́lá ti dí gàgà túbá fún wọn wọn ní túbá lórí tí wọ́n ṣe wọn ní ni hátà yàda àbìdá àtàwù ó tó wá tó fi kó tó mọ̀ pé ha aburú ni mò ń ṣe yìí sẹ́rí yìí nínú tíra kẹta ń islam sheikh muhammad bin abdul wahab ni wọ́n ṣe àmọ́ àfa àti wọ́n ṣe sheikh wẹ̀ wọ́n pè ní sheikh wuli sada ti fadl islam sheikh mumbaz ni sheikh ah, abdulaziz bin abdullah ah, ibn baz rahmatulah ta'ala wọ́n ṣe sheikh tira yẹn gbàtọ́ bí wọ́n lè nípa hadithu inna allaha hajjaza tawba an kulli sahbi bid'ah hatta ada bid'atahu pé ọlọ́run ọba àlékẹ́ láti dígàga bídíà ó ti dígàga túbá fún gbogbo oníbídà o ilé òfin bídà wọn lẹ̀ wọ́n bí sheikh léèrè pé ṣé túmọ̀ rẹ̀ ni pé àwọn oníbídà àwọn ẹ̀ní ní túbá láíláí sheikh wa ní ìtọ́lọ́wọ́ bá àlejò láwọn ìtànàbí sallallahu alaihi wasallam sọ ọkọ yẹn nínú hadith yẹn tí ó lànà ṣe sheikh kọ́kọ́ sàlàyé pé hadith yìí ná hadith yìí lọ́dọ̀ àwọn àfa ìyapa wà lórí ìjọ lálàáfíà bí ò lálàáfíà àrínà àwọn àfa sunna tó ní kò lálàáfíà tí ó lànà ṣe so àrínà àfa sunna rárá tó ní kò lálàáfíà eléyìí à ń padà bọ̀ wá sàlàyé ẹ̀ mo fẹ́ kí ṣe tẹ̀lé mi dání a sì nínú àwọn àfáà súnà tó lọ́dọ̀ làáfíà ṣẹ́ra nìsí nínú àwọn àfáà súnà tó ní kò lálàáfíà ó ní sheikh amr abdulmeri salim inú wọn ló wà wọ́n dẹ̀ mú ẹ̀rí wá tí ò lálàáfíà a jẹ́ rí pé àwọn sójàj àwọn ẹ̀rí tán mú wá láti sọ pé hadith yìí lálàáfíà àríkó tẹ̀sán ẹ̀rí pé níbi ọ̀rọ̀ Salatul Idayn ọ̀rọ̀ ìdì méjèèjì ìgbà tí Sheikh Salim Hilali àìgbà tí Sheikh Amr Abdul Malik Salim tó ń gbé ọ̀rọ̀ Imam Ahmad wa táwọn ẹlẹ́dẹ̀ lọ débi síbi pé kò sí hadith kankan látọ̀ dà nẹ́bi tí ó lálàáfíà lórí hadith yìí ẹ̀rí pé wọ́n wí pé kò lálàáfíà gbogbo ẹ̀ lálàáfíà àwa ní Sheikh Albani sọ pé hadith yẹn ó ń bẹ́nu ẹ̀ tó lálàáfíà gbogbo tí Sheikh Amr Abdul Malik Salim wa mú wa ní àwọn ọ̀nà tí hadith yẹn ò gbà lálàáfíà Sheikh Al-Albani wá sàlàyé ẹ̀ àwọn wá mú ẹ̀rí wá lórí táwọn fi rí pé ẹ̀rí àdìsí ní lálàáfíà nítorí àwọn nǹkan báyìí nítorí àwọn nǹkan báyìí nǹkan táyìn náà rí tẹ́ fi ní ọ̀làlàáfíà yẹn àwọn náà rí àwọn náà nílò tọ́ ni nǹkan yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àrùn yìí àrùn tó ẹ pé ó gbàgbọ́ ni àrùn tó gba wíwò ni ṣé bá ní sè tọ́ba ní mùdálírìsì lè yàn àrùn rẹ̀ gbàgbọ́ tọ́ba ní mùtẹ́lìtì lè yàn àrùn rẹ̀ ṣe kíni àrùn rẹ̀ gbàgbọ́ tọ́ba ní ìsìnrọ́bù ń bẹ nínú hadith àrùn yẹn gbàgbọ́ sòṣẹ́ kàràlbáni wá mú àwọn ẹ̀rí wá wọ́n mú àlàyé wá tó fi jásí pé àrínú hadith tó lálàáfíà nítorí ẹ̀ láti lọ síbi kíni ibi tí sòṣẹ́ kàràlbáni lọ nítorí pé àlàyé tẹ́ mú wá láti fi jẹ́ kó yẹ pé hadith lálàáfíà a rí pé gbogbo àwọn àlàyé yìí ó clear tó pọ̀ kóra sọ nínú yìí ó lè ní ẹtí rí o níbi ọ̀rọ̀ ti ti sọ lọ́dún lè dé ìní ẹbẹ́ ẹbẹ́ ìfòkú lọ́dọ̀ amúrọ̀bù nínú ní pẹ̀lú ìlú ni ẹbẹ́ ni ó sì yá ń tó ti bò sọ́dọ̀ sí kàbúrò ó ti bò sọ́dọ̀ abúrò báyìí o àwọn èkí ń dédé pò káàkiri ẹni tó bá lẹ́rìí tẹ́rì ẹ̀ bá tẹ́rì táwọn ẹnìkan ní àdìsí lálàáfíà ẹnìkan ní kò lálàáfíà àkàn dédé mú kan nítorí pápá fẹ́nu wa mu ẹ̀sìn ọ̀nà sáà tó yẹ bá dédé mú kan bẹ́ẹ̀ lẹ́yìn tó ṣe research ó ṣe ìgbìyànjú ó ṣe ìwádìí débi kókòdó tó fi wá rí mú wípé à àdìsí lálàáfíà ń sọ tàbí kò lálàáfíà kó náà tó bẹ̀rẹ̀ sí gbẹ́dàjọ́ lé lórí tọ́ba kan yára gbẹ́dàjọ́ lé torí ìfẹ́ ló yẹ bí jàbàtà ṣe máa ń ṣe yẹn tó wọ́n kàn rò pé àbá kan ti ní ọ̀làlàáfíà bí òun sì lè mí nìfẹ́nu lọ́ba fẹ́nu tó nu òwò kan yóò kàn mí bẹ́ẹ̀ ni àwọn òkè ṣe bẹ́ẹ̀ nígbà míì Sheikh Al-Albani ó lè jẹ́ pé ọ̀rọ̀ táwọn sọ èyí tí wọ́n fún hadith ìdájọ́ tó fún ó lè jẹ́ páwọn ni wọ́n right tá a bá gbé ẹ̀rí wọn yẹ̀ wò tá a sì gbé yapa kejì yẹ̀ wò tá a bá rí páwọn ni wọ́n right tí wọ́n lámù ìgbà míì ó lè jẹ́ sí pé ẹnì kejì ló right níbi mọ́sálà míì tába gbé ẹ̀rí ti alákọ̀ọ́kọ́ yẹ̀wò tá a gbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì yẹ̀wò tába rí pé ẹ̀rí kejì lọ́ra ibẹ̀ látò mú tó pé òdodo kí ni làwọn wá káàkiri nàdúrù máa ṣújàtì wà máa ṣáàkì ṣáìṣù máa dáhùn gbogbo bí kíbi tí òdodo gbogbo bí kíbi tí bá ń lọ ó làwọn ń bọ̀ òdodo lọ gbogbo bí kíbi tẹ́rì bá ń lọ ó làwọn ń bẹ̀rì lọ ẹ nàdúrù máa ṣáàkì ṣáìṣù máa dáhùn gbogbo bí ẹ ti rí pé àwọn ò ní ṣe ìṣìdáàfù àní mú kọ́wù ẹlẹ́kẹta wá àní jáde kú lórí nítorí ti wà nílẹ̀ pé àbáyìí sọ báyìí àbáyìí sọ báyìí àwọn àgbẹ̀ méjèèjì yẹ̀ wò èwo ló ṣe kéni èwo ló lálàáfíà ní méjèèjì pélé pé àwọn apá ti àwọn àgbákò ìfàyọ fúnra wa àwọn àdé ọkọ ìwé lẹ́ẹ̀kẹta tẹ́nìkan kan ọ̀sọ́ orú ẹ̀rí láyé gẹ́gẹ́ bí yàrá ti máa ń ṣe. naam inshallah ta'ala tí ṣe máa ní bá parí ọ̀rọ̀ yìí á yanjú náà gẹ́gẹ́ bí sheikh amr abdulrahim salim gẹ́gẹ́ bá ṣe yanjú ẹ̀ so that is it so báwo ṣe yanjú ẹ̀ nìyẹn tẹ́lẹ̀ ní tí ó clear ìgbà tá a fẹ́ yanjú àdìsù tẹkìlọ́tùlẹ̀ ìdéyìn ẹ̀ rí pé atẹ́lẹ̀ ni bí wọ́n ṣe báwọn àbá ṣe yanjú ẹ̀ láti yanjú àbẹ́ẹ̀kọ́ ni tó jẹ́ clear dáadáa eléyìí náà pẹ̀lú ìgbọ́lọ́wọ́ ayọ̀jú ẹ̀ náà ìgbà tó ń bí sheikh bumbaz rahmanullahu ta'ala lérò nípa hadith yìí sheikh bumbaz ní àwọn àfáà pín sí méjì nípa ìdájọ́ hadith yìí wọ́n nítọ̀ àmọ́ hadithi náà kò túmọ̀ sí kódà lọ́dọ̀ àwọn tó gbà kan lálàáfíà kò túmọ̀ sí pé táwọn oníbídà bá ṣe kéde tó bá túbá lórí bídà rẹ̀ lọ́wọ́ nígbà túbá rẹ̀ wọ́n ní nǹkan tán sọ ni pé ọlọ́run ọba àlékẹ́ láwọn oníjé kí oníbídà àríjẹ nǹkan tí ń ṣe kò ní jẹ́ kó nǹkan tí ń ṣe gẹ́gẹ́ bí aburú tí ẹ̀ máa ń túbá lórí ẹ̀ ìtumọ̀ Sheikh wa ní wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá lè ṣẹ̀ pátápátá ìgbà táàbà méjì aláàbù tí ẹrú bá ti túbá kúrò lórí ẹ̀ṣẹ̀ yìí táàbà Allahu alayhi ọlọ́wọ́ bá àlejò lọ́gbà túbá rẹ̀ ṣéèkì ní hatta shirk alladhi huwa akbaru min al ṣéèkì ní kódà ẹ bọ tó ẹ pé tóbi ju bídíà lọ́gán tí yẹn bá túbá lórí ẹ̀ yóò ṣe kíni ọlọ́wọ́ bá gbà túbá rẹ̀ ẹ alladhi huwa akbaru minal bid'a kódà ẹbọ tó yẹ kó tóbi ju bídà lọ gan bẹ́ẹ̀ yẹn bá túbá lórí ẹbọ ọlọ́run ṣe kíni ọlọ́run gba túbá yẹn káwọn sọ pé ọlọ́run ní gba túbá ń bídà ẹgẹ́ bíjà bàtà ṣe máa ń tu yẹn ìtukùtù yẹn. ó wà lé ní ẹ nítorí sọ pé ẹ kéde láyé tó bá tó bá kú lórí ẹ lọ́hún sọ ọlọ́run ní gba túbá lọ́dẹ̀ gbọdọ̀ kìyàmà ẹ láti sọ sọ bẹ́ẹ̀ hátà yádà àdìdà àtàwù tí tó fi bídà rẹ̀ lẹ́ ńkọ́ ìparí àdìsí yẹn sọ òkú ló fi bídà lẹ̀ kẹlẹ̀ náà pẹ́ni tó wà láyé ni wọ́n sọ wọ́n ní hátà yádá bìdá àtàwù tí ní tí ó yin bídíà rẹ̀ lẹ̀ kẹlẹ̀ bá àwọn pẹ́ni tó wà láyé ni wọ́n sọ pé kò ní túbá lórí bídíà rẹ̀ onígbà tó tó fi ilẹ̀ kéésò wọ́n yé lo hátà yádá bìdá àtàwù fún òkú àbí. so gbogbo eléyìí báyìí musa ní òye débẹ̀ ni òótọ́ ni kò yé débẹ̀ ni wallahi so. Uh, àìmọ̀ gbọ̀lá lùbá sọ̀rọ̀ hù àánú ti fọ́ ojú ẹ̀ òjò kórí náà ṣé bá nìsín kí n ṣàlọ́ tààlà ilé ìgbà yìí ní ṣókí láti bàrà mọ́ pẹ̀lú ojúwájú nípa tí sheikh abunba sọ́sọ́ lọ́wọ́ tààlà tó sọ lórí hadith yẹn sọjẹ́ ká máa bá ọ̀rọ̀ sheikh Salim Hilali lọ bismillah. وفي النهاية يمرقون من الإسلام كما يمرق السهم من الرمية الأمر الثالث أن هذا الحديث يبين أن قليل من أهل البدع من يوفق للتوبة من يوفق للتوبة نعم وني أرام يلكتا tí anábì sallallahu alaihi wasallam tó ń sàlàyé fún wa nínú hadith yìí ẹ̀rí tó wọ́n ní nǹkan tánábì sallallahu alaihi wasallam ń gbà lérò tó ń sàlàyé fún wa nínú hadith wọ́n ní umuru wọ́n láwọn alámàrí tó pọ̀ ni wọ́n ti wá sàlàyé alákọ̀ọ́kọ́ wọ́n sì sàlàyé lẹ́ẹ̀kejì wọ́n ní al-amru thali wọ́n ní alámàrí ẹlẹ́kẹta tí a rí gbọ́ nínú hadith yìí onye náà ni pé ó kéré nínú àwọn oníbídíà ẹni tọ́lọ̀ ọba àlékẹ́lá máa ń fi ń ṣe kò ń gẹ kótúbá lórí ẹ̀ pé ó kéré nínú àwọn oníbídíà o ẹni tó na gbé o ọlọ́run ọba máa fi ẹ rí i pé àwọn oníbídíà sábà máa ń kú lórí bídíà wọn ni wọ́n sì máa ń dìfẹ́ǹdì ẹ̀sìn fi máa ń kú ni torí pé wọ́n rí gẹ́gẹ́ bí ẹ̀sìn ẹ̀sìn ọ̀nà sábà ń sìn wọ́n rí gẹ́gẹ́ bí ẹ̀sìn ni ó kéré wọn tọ́lọ̀ọ̀bà àlékẹ́lá máa ń fi hàn tọ́lọ̀ọ̀bà àlékẹ́lá sì máa ń fi ṣe kò ń gẹ kórí túbátúbá lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ń kú lórí ẹ̀ ní àárẹ̀ ẹ̀kọ́ ni so wọ́n ní nǹkan ẹlẹ́kẹta tí hadith yìí tó ń sàlàyé fún wa nìyẹn insha Allah ta'ala ẹja máa gbọ́ lọ. وقليل ما هم وليس معنى هذا أن المبتدع لا تجوز توبته كثير من الأخوة يفهم أن المبتدع لا تجوز توبته الحديث يبين أن المبتدع قليل من يوفق منهم للتوبة والرجوع والإنابة وبعض نعم wọ́n ní kìí ṣe ìtumọ̀ hadith yẹn ni wípé oníbídà ọlọ́run ní gba túbà rẹ̀ kọ́ o wọ́n ní kàtí hadith yẹn ń sọ wọ́n ní òun ni pé ó kéré náà àwọn oníbídà àtọ́lọ́wọ́n bá àlékí lámà fi ń ṣe kò ń jẹ́ kó túbà wọ́n ní àwọn apákà àwọn èèyàn àwọn apákà àwọn èèyàn ẹ̀rí pé wọ́n sọ pé àwọn apákà àwọn àfà wọ́n ní àwọn apá kan àwọn èèyàn gẹ́gẹ́ bí ọkùnrin jàbátá yìí nínú àwọn apá kan àwọn èèyàn lọ́wọ́ kò sínú àwọn apá kan àwọn ẹja máa fi làákà ite lọ́rọ̀ yẹn lọ dáadáa o. wọ́n ní àwọn apá kan àwọn èèyàn wọ́n á máa rò pé hadith yìí sọ yí pé ọlọ́run bá ní kílò ní gbajúmọ̀ ni gẹ́gẹ́ bí àìmọ̀kan tí wọn. àwọn apá kan àwọn èèyàn bẹ̀tẹ̀ àwọn apá olu olùmọ̀ ní onírò òkúrò ẹ̀yí rí ẹ̀hẹ́ tẹ́sẹ̀ bí tọkùnrin jàbàtà yìí náà rò nìyẹn àtàwọn ọmọ tí ń tẹ̀lé káàkiri. so wọ́n láwọn apá kan àwọn èèyàn bíi jàbàtà aláìmọ̀kan yìí wọ́n ní wọ́n máa rò pé etí hadith yẹn sọ ni pé ọlọ́run bò ní gba táwọ́bà ọlọ́run bò túbà onídídà tọ́ba túbà wọ́n ní nǹkan tí hadith ń sọ kọ́ yẹn wọ́n ní ni pé ó kéré nínú tí máa lórí dídá rẹ̀ so ó kéré ló ń dídá tó yẹ pé ìwọ fàkìlì rújú rẹ̀ wà ìnáàbà ọba àlékẹ́lá máa ń ṣe kò ń gẹ kó sẹ́rí padà kúrò níbi bídà tó ń ṣe kó padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba kó padà sínú súnà wọn ló kéré nínú àwọn bídà tí máa ń ṣe bẹ́ẹ̀ ní ìtumọ̀ nǹkan tí hadith ń sọ nìyẹn. فتنة أو بدعة أسوأ من هذا أن المبتدع إذا تاب المبتدع إذا تاب وصدقت توبته تقبل الله تبارك وتعالى منه نعم wọ́n ní àwọn ọlọ́pọ̀ bídíà mi ìjẹ́ tó wà ní tọ́bálòun fẹ́ kú omi bídíà tó fẹ́ tí ń ṣe wọ́n nígbà tí ọba tó sẹ́ báyìí ibi tó tó burú ju bí títí ń bọ̀ tẹ́lẹ̀ lọ ibẹ̀ ni ó tó bọ́ sí from sufi to kọ̀wárì <laughs> musa èyí <laughs> eh, ọlọ́run sáré rẹ̀ dé <laughs> mo rí nǹkan sẹ́ẹ̀nì lórí kíní ọ̀nlálà sí àwọn jàbàtà síbẹ̀ bí lórí whatsapp wàláì ọ̀sà nǹka jánẹ́sì ni àwọn jánẹ́sì rẹ̀ ń ṣe ń bá mu from sufi to kọ̀wárì sẹ́wọ̀n pé jàbàtà sẹ́wọ̀n pé sufi ni tẹ́lẹ̀ Tijani yìí ni ìgbà tí olóhùn tún bá kú olóhùn Tijani yàbá tí ó lọ sí Egypt báyìí inú kọ̀wárì lọ́bọ́ sí ẹ̀tọ́ musa eh, tí wọ́n ṣe káwọn jàbàtà gbọ́ múlé from sufi to khawarij wallahi tẹgbẹ́ jàbàtà oní sufi ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tìjàní yìí ní tí máa ń la tẹ̀síwá bọ̀rọ̀ òun fúnra ẹ̀ náà ti ṣàlàyé rí dáadáa oní tìjàní yà lòun tẹ́tẹ́lẹ̀ tó máa ń la tẹ̀síwá bọ̀rọ̀ tí máa ń rajú ọ̀hún káàkiri ìgbà tí olóhùn túbá olóhùn fẹ́ padà sínú súnà kọ̀kẹ́kọ̀ọ́ súnà kankan so ọ padà lọ bọ́ sínú khawarij ni nǹkan ṣíṣe kìí sọ ni pété bá lóní bídíà tó bá lóun tú bá báyìí tábà tiẹ̀ ló tó bá lóun padà ìjó tó lọ bọ́ tó sì kéde ló tó burú ju sẹ́sìn pé àwọn kọ̀wá ìjó burú ju túbú lọ ń tòótọ́ torí àwọn ẹlẹgbẹ́ alákọ̀ọ́kọ́ àbí ẹ̀hẹ́ so àwọn ẹlẹgbẹ́ alákọ̀ọ́kọ́ so sufi pé sọ́nà méjì o àrínà àwọn sufi náà tá burú ju àwọn kọ̀wá rí jùlọ ṣé bá ní sèyí so ala kulli hal ẹyẹ bí àwọn oní hulul àwọn oní wahdatu wujud àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ala kulli hal ṣéèkì ní kèé ṣe wípé tó ń dídá bá túbá títúbá rẹ̀ dẹ̀ mọ́kànlá kèé ṣe wípé tó ń dídá bá túbá tí ó ní ìkìláàsì lórí tọ́wọ́bà rẹ̀ kèé ṣe pọ́nà ọ̀bọ̀ òní gba túbá rẹ̀ o ṣé ti bẹ́ẹ̀ mo fẹ́ ra rìwáìnì sẹ́yìn díẹ̀ ni o so kẹ́lẹ́ bá gbọ́ ìbẹ̀rẹ̀ dáadáa náà wọ́n ní kèé ṣe pé tó ń dídá bá túbá tó dẹ̀ ní ìkìláàsì lórí táwọ́bà rẹ̀ kí pọ́nà òmìnira táwọ́bà rẹ̀ náà الله تبارك وتعالى من هو ونحن قرأنا في التاريخ عن رؤوس في البدع وتابوا وصلحوا. أجل من وين نعم صدق إذا تاب وصدقت توبته تقبل الله تبارك وتعالى منه ونحن قرأنا في التاريخ عن رؤوس في البدعة وتابوا وصلحوا ومن نعم ẹ̀tìgbọ́n tó sọ wọ́n ní kéde pé tó níbi dàbá túbá tí ó dẹ̀ túbá táwọ́bà ta nà súhà ní túbá tó makaga tí àwọn májẹ̀mú táwọ́bà pé lára rẹ̀ tó dẹ̀ ní ìsìláàsì lórí títúbà rẹ̀ kéde pọ́lọ́wọ́ bò nígbà táwọ́bà rẹ̀ mú pé ilẹ̀ ó clear tí mo rí báyìí náà sẹ́yìn bẹ́ẹ̀. wọ́n ní torí pé a rí àwọn ruhus ara àwọn olórí bídà olórí àwọn oníbídà fẹ́ pé wọ́n túbá tọ́lọ̀ ọba àdìgá sì gbà táwùbà wọn. àbẹ́ẹ̀kọ́ ni ẹ wo Abul Hasan al-Ash'ari ó túbá ọlọ́wọ́ ọba àdìgá gbà táwùbà rẹ̀ náà. ẹ wo alimami al-Ghazali Abu Hamid al-Ghazali ẹ ó túbá ọlọ́wọ́ ọba àdìgá gbà táwùbà rẹ̀ ṣé báyìí nísìnyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oníbídà tó jẹ́ sí pé wọ́n ṣe táwọ́bà wọ́n túbá lórí bídà wọn kódà ọ̀gá ni wọ́n ọ̀gá ni wọ́n jẹ́ ó dẹ̀ ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí náà ẹgbẹ́ kọ́ ni nínú àwọn ọ̀gá oníbídà oníbídà oníbídà tó jẹ́ sí wọ́n padà ṣe táwọ́bà wọ́n túbá kó lórí bídà wọn ọlọ́wọ́n bá lè dá rẹ̀ gba wọn kò yí bá nìsí so irú àwọn àfáàsà rùmí náà àwọn náà ti ṣe ọ̀dìrí àrídáadáa ẹgbẹ́ kọ́ ni tọ́mọ́ lùbàdì tọ́mọ́ ń dákọ̀ sí dáa bàtọ́lọ́ wà lẹ́kọ̀ọ́ ẹ̀dẹ̀ túbá àwọn padà bọ́ sínú súnà ni sẹ́wọ̀n sábà yìí sì nígbà tó kọ́ ní ìkìláàs àmọ́ gbà tíjà bàtà ó sọ pé òun túbá nínú súfì tiẹ̀ nínú tìjàníyà tiẹ̀ òun bọ́ sínú kọ̀wárì yìí ni bàtà bá ta tàrùn yóò túbá kó nu kọ̀ríyà à ń bọ́ sínú sàlàfíyà ni ẹ ti ọ̀nà sáà ẹ̀hẹ́n bí ṣe máa rí nìyẹn so ẹ wo bí ṣe máa rí nìyẹn so wọ́n ní a rí àwọn olórí àwọn olórí àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá nínú dídá yìí tẹ́rí pé ìgbà tán túbá níbi táwọn níbi àbúrò wọn tán ṣe padà sínú súnà táwọ́bà wọn sì ní ọjọ́ táwọ́bà ti ìwú mọ́jẹ̀mú pé láàrẹ̀ wọ́n lè ní lórí yẹn ọlọ́run bá gba túbà wọn tó bá jẹ́ pé ìtumọ̀ hadith yìí ni pé ọlọ́run bá àlékẹ́lá òní ọlọ́run bá àlékẹ́lá òní gba túbà yẹn ayẹ́pàwọ́ ní túbà wọn tó bá dẹ̀ túbà ọlọ́run ni so nǹkan سجن nítorí wá yẹn díẹ̀ sí ẹ̀jọ́ kiri ọlọ́run ó fẹ́ أسوأ من هذا أن المبتدع إذا تاب المبتدع إذا تاب وصدقت توبته تقبل الله تبارك وتعالى منه ونحن قرأنا في التاريخ عن رؤوس البدع تابوا وصلحوا ومن ذلك أبو الحسن الأشعري كان رأسا في الاعتزال رأسا في الضلال لكنه تاب وحسنت توبته وصار على منهج الإمام المبجل أحمد بن حنبل وإن مر في توبته في مراحل في مراحل يعني إنه لم يستقر على منهج السلف جملة واحدة لكنه في النهاية تاب بارك الله فيك إذا الحديث نعم أنا مو أبو, آه، أبو الحسن العشاري مو أنا مو أكوي إبا توسي توبة توسي قد سوري منهج آه إمام أحمد رحمه الله تعالى وجاء آه tó manhaju manhajú àwọn salaf àwọn ní ọlọ́run bá alikira gba tawba rẹ̀ ó jẹ padà wọ́n ní abul hasan al-ashari òun náà rìn lórí àwọn marahil ó kọjá lórí àwọn stages ti àwọn ọ̀rẹ́sà máa ń sìn tó ṣe tó bá ṣe túbá kó nu bídà kan yóò tó bọ́ sínú bídà míì yóò tó túbá kó mẹ́ lórí pé sàn wọ́nà ń wọ́nà rẹ̀ ni kí tọ́lọ́ ọba àlejò àti padà sànú ẹ̀ nígbà tó yẹ sí pé ó ní ikhlas pé òun fẹ́ mọ ọ̀nà ojú ọ̀nà ọlọ́ọ̀ba ni ó dẹ̀ padà túbá ọlọ́ọ̀bá àlejò láti gba táwọ́bà rẹ̀ ó dẹ̀ padà sínú súnà ó padà sínú sàlàfíà ó sì kú lórí ẹ̀ ṣé báyìí ní sèso ṣe tẹ̀lé mi láàlí wọ́n jẹ́ pé wà bẹ́ẹ̀ pé ilé báyìí a máa ṣẹlẹ̀ dáadáa so wọ́n ní tó bá jẹ́ pé ìtumọ̀ pé ọlọ́run ní gba táwọ́bà oníbídà òun ni pé tó bá ọlọ́run ní gba túbà rẹ̀ ni àjẹkùrọ̀ àwọn wọ̀nyí tó túbà yìí àyẹ pé wọn bá tẹ́lá ìyá ti máa túbà bísí لكنه في النهاية تاب بارك الله فيه إذا الحديث يبين أنه قل من يوفق للتوبة من أهل البدع لأن نعم وانا عجب الحديث من دون صلاة لكي قل من يوفق للتوبة من أهل البدع be ó kéré nínú àwọn tọ́lọ́wọ́ bá àlékẹ́ lámọ́ fi ń ṣe kò ń jẹ́ pé kó túbá nínú àwọn oníbídà ntí hadith ń sọ nìyẹn ṣọ́ra nísìnyí ṣùgbọ́n ní nǹkan tí hadith tí ó ń ṣàlàyé nìyẹn pé hadith ń jẹ́ pé wáyé pé ó kéré gan nínú àwọn tọ́lọ̀ ọba àlejò máa ń ṣe kòǹgẹ́ kó túbá nínú àwọn oníbídà náà. قل التوبة من أهل البدع لأن المبتدع يظنون أنهم على خير وطاعة فلا يتوبون من من طاعة وبر لأنهم لو ظنوا أنهم على معصية لتابوا كذلك فرق بين البدعة وبين المعصية البدعة شر من المعصية نعم wọ́n ní nítorí pé àwọn oníbídà wọ́n rí nǹkan sí ń táwọn ṣe sí nǹkan tó da ìtẹ̀lọ́lọ́run ba ìtẹ̀lá nàbì làwọn rìn sí so ojú ọ̀nà rí náà ló pa wọn rìn wọ́n ní ẹni tó wá rí báyìí wọ́n ní kò ní túbá lórí nǹkan tí ń ṣe wọ́n ní nǹkan tí hadith ń ṣàlàyé nìyẹn so wọ́n ní ajẹ́ sí pé pẹ̀lú hadith yìí o yóò jẹ́ kọ́ máa yẹ pé albidatu sharrun min almasiya ajẹ́ kí bídíà léwu bídíà ṣe kí ni jama ó léwu àbí ò léwu tó tọ́ sẹ́rí pé pé albidatu sharrun min almasiya bídà ó léwu jẹ̀ṣẹ̀ lọ nítorí pé ntẹ̀yàn bá ntẹ̀yàn bá ń ṣe tí ò ní rísà burú tí ó sì kú sórí ẹ̀ sẹ̀ǹkó léwu fún ju tí ń ṣe tó ń gánà mọ̀ láì dáa lọ tó ti padà túbá lórí ẹ̀ tó ṣe ṣe kó túbá lórí abẹ́ ẹ̀kọ́ ni so nítorí àbújá pé albida sharrun min almasiya ṣeṣe ṣàlàyé bẹ́ẹ̀ pé eléyìí lójú pé wá pé àjẹ́ dídí àwọn ó léwu gan ju ẹ̀ṣẹ̀ lọ nítorí pé ni o nítorí pé àwọn èèyàn tí bá ń ṣe máa ń gbàtẹ̀jẹ wọ́n dẹ̀ máa ń rò pé dáadáa ni wọ́n máa ń rò pé tẹ̀lé Ọlọ́run bá ni wọ́n máa ń rò pé ojú ọ̀nà dára làwọn rìn tí yóò mọ̀ wá gbàtẹ̀jẹ pẹ̀lú ẹ̀ títí títí tí ó fi kú sórí nǹkan yẹn kò ní ibi jẹ́ yín ni kò ní ibi tí ó bá ń bẹ̀ mo rò pé àbí. naam so máa tẹ̀lé lọ bẹ́ẹ̀ bismillah. rárá المعصية البدعة شر من المعصية أما أولئك الأخوة الذين بارك الله فيك ظنوا أن هذا الحديث يكفر صاحب البدعة فهؤلاء أخطوا لأن بعض نعم وني أمام ما يأي شركة أمام فاسونا àwọn kan kí ń pè yẹn ń kèfèrí bí ọkùnrin jàbátá ìsinmi ń pè yẹn ń kèfèrí ṣé bá ní sí so wọ́n ní àmọ́ àwọn ọmọ ìyá yìí táwọn ń ròyìn pé hadith yìí ó ń wípé yukafiru sọ́ọ̀fìbàl bídà táwọn pé hadith ń pe àwọn oníbídà ní kéfòrí ni wọ́n ní kọ́tọ̀ ni o wọ́n ní àṣìṣe ńlá gbáà ni ẹ wọ́n láwọn tán ń rò bẹ́ẹ̀ láwọn tó ń lo hadith yẹn ní dẹ̀lí pé ẹ̀rí ni pé ó jẹ́ pé oníbídà ò kéfòrí ni wọ́n mo ti rí wáyé sẹ́yìn díẹ̀ já tún gbọ́. sọ́ọ̀fìbàl bídà fẹ́hẹ́ òlẹ́ المعاصي مثل القتل ورد عن النبي صلى الله عليه وسلم أبى الله أن يجعل لقاتل المسلم مؤمن توبة بمعنى أن القاتل عمدا قل أن يوفق للتوبة قال الله عنه نعم وأن يوصل مستك جاو وأن تريك بي أريع وأحاديث منا تريك بي النبي صلى الله عليه وسلم أبى الله لقاتل المؤمن ايه يقول الله ọba alikyɔla ɛdi ɛriwa na ɛsɛn يقول الله pe ɔlọrọ ọba ó ti kọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tí bá ń pààyàn kò ní ṣe kí ni kò ní rí túbá sẹ́wọ̀n pé ọjọ́ orú pé ẹni tí bá ń ṣe bídíà náà àbẹ́ ẹ̀kọ́ ni kọ́lọ́ ẹ máa wò bísímìlà. عن النبي صلى الله عليه وسلم أبى الله أن يجعل لقاتل المسلم مؤمن توبة بمعنى أن أبى الله أن يجعل لقاتل المسلم أبي توبة pé ọlọ́run bá àlékẹ́ láti kọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tí bá ń pa èèyàn tí bá ń pa mùsùlùmí kò ní ṣe kí ni o kò ní rí tauba so sheikh wọn ṣàlàyé pé nǹkan tó ń túmọ̀ sí ni pé àkọ́lá máa ń yọ fàkìlì tàwùbà ó kéré náà tí ọlọ́run bá lékelé òbí ṣe kò ń jẹ pé túbá nínú àwọn tí bá ń pààyàn tí ó bá ní sìyí ṣé wàá sọ wípé ìpààyàn náà ṣe sọ pé òun náà ó ti di kúkúrú nìyẹn ṣé ọ̀nà láwọn yìí sìn so ẹni pé àwọn afáàsù náà wọ́n mọ̀ ṣàlàyé gbogbo nǹkan pẹ̀lú àwọn ẹ̀rí irú àwọn ẹ̀rí báyìí eléyìí ò rí o ẹ̀rí kan péré lòun ó rí tí ó wà ojúmọ́ tó ìjà gbé alhadisu ìfọ́sirù báàgbò báàbọ̀ hadisu máa ń túra wọn ni sọ̀rọ̀ sábà ní sísẹ́m pòun òun ọkà katira kan táwọn afáàkan ti ń sọ̀rọ̀ kan tákàtí mẹ́rì wá tẹ́lẹ̀ ti ṣàlàyé nípa ewu bídá bó ṣe lágbára tó bó ṣe burú tó òun wá ṣe yẹn ìdájọ́ táwọn àfọ̀ wá yọ ń bẹ̀ òun àmọ́ yọ kò ní mọ̀ pé àwọn ẹ̀rí ni ń bẹ táwọn àfọ̀ àwọn ṣe kéde so náà ń ṣàlàyé fún yìí so ẹja gbọ́ lẹ́ẹ̀kan sí yíjá máa tẹ̀síwájú. قاتل المسلم من توبة بمعنى أن القاتل عمدا قل أن يوفق للتوبة قل أن يوفق وهم wọ́n ní òní pé ẹni tí ó bá mọ̀ máa pààyàn قل أن يوفق للتوبة ó kéré gan kọ́lọ̀ ọba àlékà fi wẹ́n níbẹ̀ sí kò ń jẹ́ kó túbá wọ́n ló kéré gan pé nǹkan tó ń sọ nìyẹn pé ẹni tó bá ń ṣe kí ni tó bá ń pààyàn alqatilu amdan ẹni tó bá ń pààyàn pẹ̀lú kó mọ̀ máa pààyàn ni pé قل أن يوفق للتوبة ó kéré gan كيلو يعني بقى في قاتل عمدا قل أن يوفق للتوبة قل أن يوفق وهم باعترافهم أن القتل ليس كفرا ليس كفرا فينبغي أن يفهموا أن البدع تتفاوت و نعم وني àwọn eléyìí sí àwọn náà sì ní àwọn jàbátá ní bí àti ọ̀rọ̀ fi hìm ẹgbẹ́ báwọn náà ṣe mọ̀ ṣe pé ṣe ìṣẹ̀lẹ̀ ìlànà náà ti wọ́n ti mọ̀ wọ́n dáadáa nù wọ́n ti mọ̀ manhaj wọn pé àwọn náà gbà yí pé ẹni tí wọ́n ń pààyàn wọ́n gbà wí kèsèkèsè rí ṣe pé jàbátá gbà bẹ́ẹ̀ ń tó tọ́ tí àwọn ẹni bá ń pààyàn ní òpin tí bá ń pààyàn kékeré o wọ́n ní tí bẹ́yìn náà gẹ́gẹ́ bí ẹ̀tìrọ́ọ̀fù eh, tàwọn náà àwọn náà gba fẹ́ tí ìbàdàn kìíní tí bá ń pààyàn sí kékeré so hadith dẹ̀ wà lórí yẹn náà tánàbí sallallahu alaihi wasallam sọ wípé abalọ́hù an yaj'ala li qatil muslim ah, at-tawba tí wọ́n sọ ma ń sìn pé ọlọ́run ọba àbíkẹ́lá sí kéde kò ọlọ́run bá lékẹ́ láti pọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tí máa ń pààyàn o kò ní rí táwọ́bà ìtumọ̀ ẹni pé ó kéré gan kí ẹ̀ tó mọ̀ màmá pààyàn kọ́ wá rí táwọ́bà wọ́n ní tẹ́yìn náà mọ̀ nìyẹn pé ẹ̀yìn má pààyàn kò sọ ẹni kèfì rí tó ń ti bẹ́ẹ̀ àdìsí wá lórí yẹn náà so wọ́n ní irú ẹ̀ náà ni ọ̀rọ̀ bídà náà wọ́n ní irú ẹ̀ náà ni ọ̀rọ̀ bídà so wọ́n ní bídà náà bídà ó póríṣiríṣi tàtàfáwà àbẹ́ẹ̀kọ́ ni wọ́n ló póríṣiríṣi kì í ṣe ìdájọ́ kan náà ní gbogbo bídà ní sẹ́wọ̀n so àbísìnlá. Ah, أن البدع تتفاوت وفيما بينها فبعضها بدع كفرية وبعضهم بدع في منزلة الإثم والضلالة والمعاصي نعم واني أمبن بدع أو توجه كفرية أو توجه إساء كفري أمبن بدع وثيني أمبن بدع ما هي بمنزلة الإثم والضلالة wọ́n ní ó ń bẹ́nu bídà àwọn tó yẹ sí pé yípo ẹ̀ṣẹ̀ ni wọ́n wà yípo ànù lásán ni wọ́n wà tó yẹ sí pé wọ́n àṣọ ẹ̀dí kèfì síbà ní sèyí tí wọ́n ní bídà o ó ṣe kíni ó yàtọ̀tọ̀ síra wọn síbà ní sèyí bísímìlà. الإثم والضلالة والمعاصي أي أنها مذمومة آثم صاحبها صاحبها. wọ́n ní tó tó túmọ̀ sí pé àwọn tó bá ń ṣerú fídíà yìí wọ́n ní ẹni tí bá jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ó máa jẹ́ asim asim asim ha asim sahibuha asim sahibuha ẹni tí bá ń ṣerú ẹlẹ́ṣẹ̀ ni ó máa jẹ́ kò ní jẹ́ káfìrí wọn ló ń bẹ náà bídà tí ń jẹ́ bẹ́ẹ̀ tí bá ní sí yẹ́mọ̀ ni aaa ó wá sọ pé wọ́n ń ní bídà ẹlẹ́ṣẹ̀ wọ́n ní bídà kan ní bídà mọ̀ káfíọ̀ kí n lọ́dọ̀ rẹ̀ bídà mọ̀ káfíọ̀ gbẹ̀ngbọ̀n ọba gbàgbé kì í ṣẹ̀ṣẹ̀ iná ń sọ yìí o wọ́n ní bẹnu bídà tó jẹ́ pé bimanzila ti màáṣí wal ism abẹ́kọ́ ni wà gbọ́láàlà so wọ́n wà nípò ẹ̀ṣẹ̀ ni ṣé bá ń jẹ́ tẹ́ntí bá ń ṣe asim sọ̀híbùhà ẹlẹ́ṣẹ̀ ni ó máa jẹ́ ṣé bá ní sí ẹlẹ́ṣẹ̀ so bí albidatu mufasikọ̀ ẹni tí bá ń ṣe ẹlẹ́ṣẹ̀ ni ó máa jẹ́ kò ní bá ní sí kò ní jẹ́ kí ni o kò ní jẹ́ kéfèrí so ṣé sẹ́lẹ̀ mi àwọn jẹ́ kó yọ abẹ́ náà bísí ńlá ẹ kí yá tẹ̀síwájú. ذلك فهم إذا كفروا بهذا الحديث صاحب كل بدعة أخطأوا وجنوا على أنفسهم وجنوا على المنهج السلفي وجنوا على كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم نعم وني تبع للو حديثي اذن كي اورو سي كان كليا غان وني تبع للو حديثي لو كو فين بغو لي بيجا ني كيسوري وني على انفسهم وصا يزي لوري ارا وني يو وني باكنا wọ́n ní wọ́n ṣe àṣìṣe gan lójú ọ̀nà lójú ọ̀nà sálàfù nìyẹn o wọ́n tako ojú ọ̀nà sálàfù nìyẹn wọ́n dẹ̀ tako hadith wa nabi sallallahu alayhi wa sallam nìyẹn ẹjọ́ wa ìwáyé nẹ̀sẹ̀ yìí bí ẹ̀kẹ́ gbọ́ dáadáa sí wọ́n ní wọ́n tako ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam nìyẹn bisimilá. sunnat rasulillah sallallahu alayhi wa sallam famatala aqul lahum ziyada fil adhan. naam o de naam. sọ́ọ́ أخطأوا وجنوا على أنفسهم وجنوا على المنهج السلفي وجنوا على ونجنوا على أنفسهم وجنوا على منهج السلف كنا نقول جناية وتي وتي هو كرايم يوا دار كريمينا نيوا جنوا على أنفسهم وكوميت كرايم لوري على tabale lo hadith lórí pé ìmọ̀ pé gbogbo bídà وجنوا على orí wọ́n jánà wà láàrín wọ́n dẹ̀ ti wọ́n dẹ̀ ti wọ́n dẹ̀ ti wùwà kírímínà wọ́n ti wùwà wọ́n ti wọ́n ti kọ̀míìtì crime lójú ọ̀nà sàlàfíà bákan náà wọ́n tó wá kọ̀míìtì crime lójú ọ̀nà hadithu anabi sallallahu alayhi wa sallam abi so ṣe sẹ́lẹ̀mí láàlí ni wọ́n fún wa ní. ṣẹ́ni sẹ́lẹ̀fì wàjánáwó ala kitabillahi wa sunnati rasulillah sẹ́gbọ̀n. wọ́n ní wàjánáwó ala kitabillahi wa sunnati rasulillah sallallahu alayhi wa sallam wọ́n ti wọ́n ti tako wọ́n ti wọ̀ ọ̀daràn títí rọlọ́wọ́ bá alukur'an àti sunna nabi sẹ́ni pé wọ́n ti ń ṣe sẹ́rí mi láyé ò mẹ́rin wa gbogbo eléyìí náà yẹn sẹ́rí àni wọ́n ní tẹ́ ń sọ yẹn wọ́n ní wọ́n ní ìwà kírímínàlì ẹ̀wù jẹ́nẹ́wà ìlànà fún ṣèṣì wọ́n ní lórí ara yín gẹ ẹ ti wà crime wà jẹ́nẹ́wà ìlànà manhaji salaf wọ́n ní wọ́n tún ti wà crime lórí olójú ọ̀nà manhaji salaf wà jẹ́nẹ́wà ìlànà kìtàbí wa sunna wọ́n ní wà jẹ́nẹ́wà ìlànà kìtàbí wa sunna ti rasulillahi sallallahu alaihi wasallam wọ́n tún ti hùwà kírímínà nípa tí ọlọ́ọ̀ba àti súnà nẹ́bì tọ́mọ́ sọ pé bẹ́ẹ̀ làwọn ti mẹ́rin ẹ̀ nínú tí ọlọ́ọ̀ba àti súnà nẹ́bì tọ́mọ́ sọ pé bẹ́ẹ̀ ló ti mẹ́rin ẹ̀ ṣé ẹ̀sẹ̀ rí mi lárí ní o ti hùwà kírímínà síbẹ̀. ẹjọ́ ọ̀nà sáà ẹ wọ́n bọ́ra àwọn àbá súnà ṣe kíyà tó ẹ dákun ṣé ọ̀rọ̀ yóò wá jẹ́ ipa àbá súnà kan sọ wọn ní sọ pé ìsítálàfà àbíhì masala ìsítálàfà fi hàlù ẹ̀yẹ̀mà minhu man qala bí anàbídàta bí anàbídàta kullaha kufrun ومنهم من قال بأنها بأنها تتفاوت تنقوم صبي فيا مسألة يو أو مسألة في يقالولي àrínà àbáṣálàfù tó ní gbogbo ẹ̀ ní kúfúrú kò pín àti inú ọdọ́ ọdẹ́ kìíní so àmẹ́lì tó kọ̀ rẹ̀ sì lè máa àbáṣálàfù tó máa ń ṣe nìyẹn àbẹ́ẹ̀kọ́ ni so amẹ́kẹ̀lẹ́ báyìí pé mas'ala yìí laysat mas'alatan ikhtilafiyya kìí ṣe mas'ala táwọn àfa ìyapa lórí ẹ̀ tí ó báyìí nìṣe wọ́n fi ń sọ pẹ̀lú confidence tí wọ́n dábàá nìṣe wípé janawa ila anfusihim وجنوا على آه، مذهب على منهج السلف وجنوا على كتاب والسنة رسول الله وسنة رسول الله صلى الله عليه وسلم نعم إذا ما قولوا بسم الله الله عليه وسلم فمثلا أقول لهم آه، زيادة في الآذان أي زيادة الصلاة والسلام على النبي صلى الله عليه وسلم في آخر الآذان باتفاق علماء السلف أنها بدعة فهل المؤذن الذي يؤذن مثلا ويقول في آخر الأذان اللهم صل على محمد إلى غير ذلك مما هو منتشر في بعض البلاد هل هذا كافر هل هذا كافر هل... نعم أدري وني اجا اقول لا كجوزي وني زيارة الصلاة على النبي صلى الله عليه وسلم في الآذان وني أي في آخر الآذان وني كي أما سي عليكم يتسلاتوا فالنبي ní ìparí ìrun pípé wọ́n ní fún bí àpérúwe kí wọ́n á zínú pẹ̀lú táṣì kan sókè Allahumma salli ala Muhammad ila wọ́n ní ila akhiriha títí dé parí ẹ̀bọ́n sí máa ń ka yẹn wọ́n ní pẹ̀lú ìtìfà pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn àfa sunna bídà ni wọ́n ní sáwà sọ pé mu'azzin tí bá ń sunú eléyìí wọ́n ní sáà sọ pé káfíìrì ni ẹ̀ tí ọ̀nà sáà wọ́n ní sáà sọ pé káfíìrì ni mu'azzin tó bá pèrò tán tí wọ́n ń ṣe sọ̀lá tí wọ́n ń sọ̀sálátù tó bá ń ṣe bídà pé ó ti àlékún àsálátù lẹ́yìn ìrun lẹ́yìn ìrun pípé lórí ànábì òun náà ti ṣe kèfèrí wà bí ó ṣe kèfèrí sọ́lọ́ àtànẹ́bí àbí àhúfìbìlà jàbàtà bẹ̀rù ọlọ́run bóòlù ṣe máa ń ṣe báyìí náà báwo ló ṣe máa ń disappoint yẹn báyìí ṣé báyìí nísìnyí so ṣé kìíní táwa sọ pé irú ẹni tó bá ṣe irú nǹkan báyìí tó ti di kèfèrí nìyẹn ká subhanallah nítorí sọ pé nítorí tó ọmọ fi ń bú àwọn àfáàsù náà lélẹ̀ láwọn ọmọ jàbàtà kíni burúkú yìí wọ́n gba tàfáàsù náà kẹ̀kẹ́ wallahi wọ́n kà máa sọ pé rọ ìyí pa máa súnlẹ̀ irọ́ ni kì í pọ̀ wọlé wàlọ́ọ̀ ó ti bẹ̀rẹ̀ pé àgbákò ní fóun kóun bọ́ takó wa máa kọ̀ndẹ́mù àwọn ṣe kàlọ́ bá ní kó o sọ pé wọn wúlò kó ó ti bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ tètè ọ̀rọ̀ wọn tètè hàn sáwọn èèyàn yóò mọ wá yóò mọ wá yọ sọ yóò wá ti àwọn àwọn àwọn àfa yìí yóò wá ti wọn sí fúri yóò máa yọ sọ kẹlẹsẹ wọn dẹrẹ díẹ̀ yóò máa yọ sọ kẹlẹsẹ tẹ́ẹ̀ni tètè mọ̀ nígbà tó bá yọ pátápátá báyìí àfa wọn jà sí fúri pátápátá ni yọ lẹ̀ wọn pátápátá ni tẹ̀gbọ́n ti sọ nísìn yóò padà lẹ́sẹ̀ sẹ́yìn ìlà ní ó jẹ́ sí padà sọ ó láwọn èdè ibi tí ẹgbẹ́ ẹgbẹ́ tiẹ̀ náà lópin ó ní kò sáfà nàìjíríà ni abọ́ ń wọn dìde lópin ọ̀hún wọn náà làbá àti bẹ nàìjíríà jàbàtà èyí tí ń mọ̀ wọn ara rẹ lẹ́ ìwọ làbá àti bẹ nàìjíríà lẹ ìwọ ara kí ló ń náà nù ìwọ ni yìí mo rí sáàbù àwọn nǹkan kan ní o àti ìdí sẹ́ tó bá ti débi tó yẹ ká play nǹkan play tó bá ti débi tó yẹ ká play odò jàbàtà wàláhì á tún play rẹ̀ yàtọ̀ mẹ́rin tá a ti máa ń play tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jàbàtà inú yẹn pé yẹn ń pọ̀ láyé òun lálákọ̀ọ́kọ́ gbogbo yẹn yókù ń tẹ̀lé ni gbogbo yẹn yókù ẹ̀nà musa ide ó ní awọ́ọ̀lù náà ni ó máa jẹ́ níbi òdo náà awọ́ọ̀lù yíyẹ ká dààmú fún un náà ibi òdo awọ́ọ̀lù yẹn ni ó máa jẹ́ gbogbo àwọn yòókù ọmọ tẹ̀lé ni wọ́n ti ká gbọ́ ń wúlé musa àdúrà ń tẹ̀lé àwọn yàrá èyí wọ́n máa gbóná yìí tí wọ́n dán mà. نعم بسم الله الرحمن الرحيم هل هذا كافر؟ هل هذا كافر؟ هذا منهج يعني فيه مشابهة للخوارج sam ẹgbọ́n wọ́n ní nígbà tó wá sọ pé ṣé ẹni tó bá ṣe irú azan ta sọ yìí tó bá ṣe àlékún ìkọ́m tó bá ṣe àlékún sọ̀lá tó ẹlẹ́nàbí yìí tó wá sí lẹ́yìn rẹ̀ wọ́n ti káfìrí ni wọ́n ní wọ́n ní haza manhaj wọ́n ní irú manhaj yìí fihi mushabaha lil khawarij wọ́n ní ọjọ́ irú manhaj àwọn khawarij wàlláhi làwọn sẹ́mi pé wàlláhi mo fọlọ́ àbúṣe nípa nkíje fún yín pé ẹ̀ sẹ́mi nígbà tá a ti ń ké tàn sọ pé kọ̀ọ̀rìjì ni wọ́n rò pé báyà ń ṣe ké tajà bàtà ni wàlláhi àwọn afáà sún lọ́nà sọ bẹ́ẹ̀. ẹ ẹ jẹ́ ìrìwá ni ẹ ó dàbí pé ẹ̀fẹ́ mọ̀ wọ́n ara yín fa wàlláhi làwọn ẹ̀fẹ́ mọ̀ wọ́n ara yín ọlọ́run dẹ̀ padà yẹ̀yẹ́ yẹn ọlọ́run yóò tì yín láti rí wàláì because ẹgbẹ́ mọ́nájú tẹ gbé wà lọ́rin yìí mọ́nájú à nígbà fún yín bá wàláì ọlọ́run sì nígbà fún yín ẹ padà wó gbẹ̀yìn ni mọ́nájú búkú mọ́nájú àwọn kọ̀wárì ìdẹ́gbé wà lọ́rin yìí à níwọ̀n àmọ́ nígbà wọ̀nyí náà ẹ wá ń pè ní mọ́nájú sàlàfíà ẹ kọ̀wárì wọ́n ti ó ti kó bá àwọn ìyá ìyá ń kèfèrí lọ àníyà bàtà wà láì ìyá rẹ̀ ó pè ń kèfèrí ẹ mọ nǹkan tí ìyá rẹ̀ kó sí mo fi ọmọ búra wà láì ẹ̀mí mi sì ń gbọ̀n kódà ká tó kú bẹ́ẹ̀ ni ó ní gbogbo nǹkan ìyàwó ti gbà lọ́wọ́ òun ó lẹ́ ìyàwó ti gbà lọ́wọ́ òun pé òun ti sàlàyé ẹ̀fọ́ lọ́sí gbọ́wé ó lẹ́nu ibi tọ́kù sí sábìdì kèfèrí pé ó máa ń lòde mo fọ́ ọmọ búra ó ní òde òde wọ́n máa ń lòde èkó mọ́ wọ́n máa ń lòde ìyàwó ní sábìdì kèfèrí wọ́n ń lòde èkú wà láì ẹnu tí ìyá ìkó sí ìyẹn tó bìdì kèfèrí ìyá yìí tó sì di kèfèrí yìí ogún rẹ̀ ó tẹ̀lé ni wọ́n ti fún un nílé nǹkan tó kù ogún rẹ̀ ilé àmàlà white house ilé kò ló fi sara ẹni dòní ńgbó ẹ àbá àtẹ́yìn náà máa rí alhamdulilah ńgbówó àmàlà ń dòní dọ̀la nígbà tó gbẹ́dájọ́ káàkiri ilé ìyá rẹ̀ lórí tó ọ̀bá wọn kúrò sí lára tó ọ̀bá wọn wẹ̀ kí ló ń jogún ẹ̀ sí bóòlù tí máa ń ṣe báyìí náà ẹ mọ̀ wá sàbòsí ẹ mọ̀ wá fún náà ẹ mọ̀ wá mú ibi tó bá ti ṣébọ̀ ibi ibi tó bá ti ibi tó bá ti lẹ́rìí òsì ìtàn nù yín ẹ wàá máa tú ìdájọ́ sún náà ẹ ẹ ṣé máa jogún tó bá ikú ògbó dédé nu. ẹ ẹ̀bùn ni tí bàbá ní tiẹ̀ ló ń pè lẹ́bùn tí bàbá á lè mọ wá bí ti bàbá rẹ̀ náà ẹ ó ti máa ń bọ̀ ó ti máa ń bọ̀ wọn ó ti máa ń bọ̀ ọmọ kan ní ẹ̀bùn láàrin àwọn ọmọ wàláì bí ẹ bá bọ̀ yẹn lẹ́bùn bẹ́ẹ̀ láàrin àwọn ọmọ ti takò ṣẹ̀ríà ọ̀ gbọ́dọ̀ gbẹ̀bùn yẹn níjọ́ tí ìkan náà sọ arábà tó fẹ́ dá ọmọ kan nínú àwọn ọmọ rẹ̀ bùnẹ́ nùmẹ́bùn bashir jazakumullahu khairan tó fẹ́ dá ìkan nínú àwọn ọmọ rẹ̀ bùnẹ́bùn ó wá pé ànábì sànà wọn báwọn jẹ́rìí pé ànábì wọn fẹ́ kọ́ bá mi jẹ́rìí pé mo ti fún ọmọ mi ní nǹkan yìí o ànábì wa ni ṣé ń tọ́ fẹ́ fún yìí tó fún àwọn yòókù náà nírú ẹ̀ àwọn olówó ní fún wa o nìkan ànábì ni látù síd ní àyàjáwò mọ́fẹ̀mí jẹ́rìí mọ́fẹ̀mí jẹ́rìí àbòsí èmi ò ní bọ́ jẹ́rìí bẹ́ẹ̀ jàbàtà wọn á kílẹ̀ ní pé ilẹ̀ yẹn bàbá wọn ti fóun kó tó kú bàbá rẹ fún ọ nílẹ̀ acres acres of land wọ́n fún wọn nìkan ọ̀tá ọlọ́ọ̀ni ọ́ wọn fáwọn àbúrò rẹ bó lè ṣe máa ń ṣe báyìí náà. so báwo lè ní máa ń ṣe báyìí. <laughs> gbogbo eléyìí tẹ́ ẹ̀ka yẹn wàláì yóò kó ó kára wọn. àìmọye bí ihe ọmọ lóyún àìmọye ọmọ tí wọ́n ti wọ́n tì mọ́lẹ̀ ìkan bẹ àjọ nígbà káàkiri báyìí jíjẹ máa ń ṣe káàkiri ni ọmọ tó yọ kókó lórí báyìí kò ní láì nìkú bó ṣe máa fúnra wọn bó ṣe máa ọmọ lóyún káàkiri nìyẹn a ní ẹ̀mọ̀ àgbàpọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn ìjàmbá tápa tó fọ́ búra ẹnìkan ni wọ́n fẹ́ kan ìgbà tó wá fẹ́ sísà yẹn sísà yẹn wá ọba ní ẹ eh, òun ọ̀fẹ́ mọ́ o nítorí pé àfa yẹn lágbára dáadáa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún nípa àwọn bímọ wọn ìgbà tó wáyá wá lóun ọ̀fẹ́ mọ́ pé torí pé àfa yẹn ṣe kò lágbára àti sínú obìnrin dáadáa ìgbà tó wáyá wá lọ fẹ́ ẹnìkan nu wọn sí ọba lọ padà fẹ́ ọba pọ̀ ẹnìyẹn lẹ̀ ọba lọ padà fẹ́ nìyẹn ìgbà tó wá wọ́n lọ fẹ́ tí sọ àwọn olóòtú máa ìgbà tó wá fẹ́ nìyẹn tán ẹni yẹn nígbà tó yá ọba tó lòun fẹ́ kọ́lẹ̀ onítorí pé yẹn tó ti lágbára ju ó fẹ́ yí ẹ̀wọ̀n níta ìwọ lọ kọ́ ẹnì kẹ́lẹ̀ tó níkọ̀ lágbára o tó wá lòmí o tó wọ́n fẹ́ yẹn tán ẹ bá mẹ́wòrán tó wá kọ́ni jù wàláhì nígbà tó kọ ọkọ rẹ̀ tó kọ ọkọ tó fẹ́ tó fẹ́ lọ fọkọ mi ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ òun òun lóyìn tó ṣe wà tí yẹn kọ ìyàwó lẹ̀ ìwọ ló tó wá sí bàbá rẹ̀ fún ọkùnrin míì tó fẹ́fẹ́ wàláì bó ṣe máa ń pàṣẹ obìnrin síra wọn nù yóò àmọ́ ó tún ti padà kọ̀ yẹn lẹ̀ báyìí ń ṣe o ó tún ti lọ fẹ́ kàn báyìí airport nìyẹn ń gbé ṣe wọn dáhùn àwọn náà wọ́n ti máa tún ṣe àníṣe ìyàwó yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàwó yẹn kí ẹ wá kọ́ sódà níṣì nígbà tí wọ́n kọ́ra yín ìwọ ló tún wá ṣe bàbá ìyàwó ìyàwó rẹ̀ <laughs> o tún wá fi fọ́kọ̀ mí inú yín náà kẹ́lẹ̀ bá wọn pé sẹ́rí ìbàjẹ́ àtẹ̀rí ó káàrin wọn bẹ́ẹ̀ tí wọ́n yẹn ìbàjẹ́ àtẹ̀rí ó káàrin wọn jẹ wàlọ́ì kò dẹ̀ sí nǹkankan ẹ̀mí wọn ti dógùn ẹ̀mí wọn ti dúdú àlejò ti dúdú ẹ̀mí wọn nítorí àwọn ṣe yìí ni ẹ̀wọ̀n táwọn eléyìí ṣẹ̀ṣẹ̀ àwọn eléyìí tó máa ń kàrò pọ̀ yìí àwọn eléyìí tó máa ń kàrò pọ̀ yìí mo fi àti nígbà pé àgbà pẹ́sẹ̀ rẹ̀ kankan ẹ̀fẹ́ kí kó dúró yìí wàláì jóde dúró ni mo kọ́ lọ́ba búra inú igbó mo ti rí fọ̀kí yẹn láyé ìdí ìrírú ẹ̀ wàláì jóde dúró ni tọ́pẹ̀lẹ̀ wàláì inú wa máa bí mi sùn pé ṣé ilé ìrìn lẹ́yìn tú yìí bẹ́ẹ̀ wá lọ bá láwọn pàdé pẹ̀lú rúwò báyìí kò dájú pé yóò jèrè ẹ lọ sọ́ọ̀dì ẹ̀ dáadáa wàláì àwọn kan lẹ́sẹ̀ rẹ̀ tẹ̀ ni mo lẹ́sẹ̀ rẹ̀ tẹ̀ lọ tọba bá fẹ́ dúró ṣe máa ń rí dúró dúró dáadáa tó yẹ pé lórí yóò wá dúró nke yóò kọ sí kò síbẹ̀ wọn lọ nǹkan lọ́dọ̀ wọn wàláì sáàtì pé ká pé ń kéde yìí ọkàn wọn ti wá dúdú gan ẹ dákun ẹja máa pílẹ̀ nǹkan tá à ń ẹ̀mí wọn ti dọ̀tí nǹkan tó jẹ mọ́ ń fa ni pé wọ́n rí ra wọn bí ìgbà páwọn làwọn ń ṣe làwọn rí dáadáa ṣe ẹjọ́ dáadáa máa ń sìn so aburú wa kára wọn gan ìbàjẹ́ ń bàjẹ́ ni wọ́n ń wọ̀ wo ìpàkópàkó ni wọ́n wọ̀ wo tara wọn. wọ́n ti wá gbé èyí kéwọn wọn ní rí ké bẹ́ẹ̀ ni wọ́n kéwọn ní ìsìnkú dáadáa náà wọ́n máa ké kí wọ́n lè wọ́n náà kí lè mọ̀ gan òní báyìí sìn ṣé èkìní mọ́tàjù yẹn mọ́tàjù àwọn kọ̀wárìjì ni wọ́n jọ orú mọ́nájà àwọn kọ̀wá báwọn kọ̀wá jẹ́ máa ti gan nu. ẹjẹ́ tó ń rí wá ní ẹ̀dí ẹ̀jà rẹ̀ káwọn èèyàn gbọ́ dáadáa wọ́n dàbí pẹ̀lẹ́ mọ̀ wá ara yín. ẹ̀yẹ lọ́lọ́sìn bá yín tàn ajẹ́ ọ̀pára bá yín tàn. فيه مشابهة للخوارج فيه شيخ يا جماعة بما جاء هل هذا كذا هذا منهج آه، يعني فيه مشابهة للخوارج فيه مشابهة للخوارج وأقول أن هؤلاء الذين يصرون على الأمر هذا بعد البيان وبعد إقامة الحجة هؤلاء ليسوا من السلفية في شيء الله أكبر wọ́n ní wọ́n láwọn sọ wípé àwọn wọ̀nyí wọ́n ní báyìí bayan lẹ́yìn tá a ti ṣàlàyé ẹ̀rí tó ti clear lẹ́yìn tá a ti ṣàlàyé ẹ̀ dáadáa wọ́n ní wàlọ́ọ̀hì wọ́n ní lẹ́yìn sùn mi sàlàfíyà ti fi ṣe yìí wọ́n ní wọ́n sínú sàlàfíyà rárá sheik padà bàdá àwọn atlas tẹ́ ẹ̀mí yìí ti sọ pé ọ̀rọ̀ wọn ti pọ̀ wọ́n ti pọ̀ wọ́n ti pọ̀ wọ́n ti pọ̀ tó ń bí àwọn tẹ́lẹ̀ sọ pé àwọn táwọn sọ̀rọ̀ àgbàdo ọ̀padà bá ibi tó padà àrẹ internationally náà a sì ké fún ọ láti ilé a fún fún ọ láti ilé sẹ́ńpẹ́ ní tẹ́nu ọ̀bá ti kárẹ́ sílẹ̀ àti táwọn ọmọ tí ọba wà ọmọ tí ti gbọ́rọ̀ láti ilé yìí táwọn ti kọ̀ wọ́n kọ́ ẹ wá láti tanu ó a sì mọ̀ ọ́ náà ò ní padà gbẹ́kọ̀ọ́ náà ni ó gidi ìwọ ni pé àbùkù ló tó ń ṣe fún sheikh sheikh sheikh Salim Ilani àbùkù ló tó ń ṣe ẹ̀dàpọ̀ ẹ̀jẹ̀ káwọn èèyàn tó ń gbọ́ díẹ̀ sí jàre ẹ́ wọ́n ní àwọn wọ̀nyí tó ń takú lórí àwọn nǹkan tá à ń sọ fún wọ̀nyí wọ́n ní fayadel bayan lẹ́yìn àlàyé tá a bá ṣe fún wọn lẹ́yìn sí mi sheikh tó búra sheikh ẹ̀dàpọ̀ ẹ̀ bá mi sọ sọ. بعد فأقول أن هؤلاء الذين يصرون على الأمر هذا بعد البيان وبعد إقامة الحجة هؤلاء ليسوا من السلفية ولو والله <laughs> وبعد البيان وبعد إقامة الحجة والله ليسوا من السلفية في شيء قولي لا ينتبع سلايكم لا ينتبع سلايكم وهي تعالي شيء إقامة الحجة تعفية لتعبير لولوري وني والله ليس من السلفية في شيء هو سن السلفية رارا wọn sínú kàlàfíà ṣé bá nìsín so mọ́nájú ẹ̀yánájà ìgbéná ẹ̀yọ́ kí àwọn ọlọ́run tó yẹ kí àwọn kọ́kọ́ rẹ̀ ọlọ́run tó yẹ kọ́ ọmọ tó ọmọ sọ káàkiri mọ́nájú burúkú nìkọ́ ẹ mọ́nájú tí ó yẹ kí kọ́kọ́ yàwó lọ sọ mọ́nájú tí ó yẹ kí bàbá sàlàyé fọ́mọ nù àkíyà àrùsílà ìjọba àkíyàjú ìdáyímáṣe lọ́sùnà àríyájú ìrírí àríyájú àríyájú ìlànà àkíyà tó yẹ kí ọkọ kọ́kọ́ ìyàwó rẹ̀ àkíyà tó yẹ kí bàbá kí ọkọ ọmọ rẹ̀ àkídà burúkú ló pè wọ́n ní kí àkídà sàlàfíà ni wọ́n ní kí àkídà tí ó yẹ kọ́kọ́ kọ́ ìyàwó rẹ̀ ló ń pètò àkídà tí ó yẹ kí bàbá kọ́ ọmọ rẹ̀ nu àkídà tí ó yẹ kí ẹ sàlàyé fáwọn ẹ àti àbúrúkú jọmọ mú ni jọmọ mú ni gbàyàwó yàwó ṣé bá ní sí ìkan bẹ̀rẹ̀ wọn fà wàláì ìyàwó tọkọ ọkọ wọn bá wọ́n ti gbà wàláì mọ́fọ́lọ́ bàbúra wọ́n ti gbà ló fà ìyàwó tọkọ ọkọ wọ́n ti gbà ìyàwó máa lábẹ́ kọ́kọ́ lọ sí ilé ilẹ̀ haúsá wọn máa ń ṣe máa ọkọ lóhùn sí gbogbo kínní ọkọ ìyàwó rẹ̀ bá kọjá

بسم الله ليسوا من السلفية في شيء ليسوا من السلفية في شيء فالسلفية هي منهج الحق ورحمة الخلق فيربعهم على أنفسهم لأنهم لن يسلموا من معصية ولن يسلموا من ذنب بل لن يسلموا من بدعة إن والله شيخ أعلم إيه، إيه، بلا بأمن توكنيسون أعلم إيه، بأمن توكنيسون أعلم بأمن توكنيسون معصية ولن يسلموا من ذنب بل هي منهج الحق ورحمة الخلق ليسوا من السلفية في شيء فالسلفية هي منهج الحق ورحمة شيخني فالسلفية هي منهج الحق ولسلفية هو منهج دبو wọ́n ní òun ló dẹ̀ dáa fún gbogbo ẹ̀dá òun ló dáa fún gbogbo èèyàn òun ló bá àdámọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn mu. rahmatul khalq fa yurdi'uhum ala anfusihim lannahum lan yaslamu min ma. wọ́n ní ẹ ẹ jẹ́ fúnra yín o wọ́n ní kẹ bẹ́ẹ̀ dẹ̀ yín o bẹ́ẹ̀ dẹ̀ yín wọ́n ní ẹ mẹ́lò rẹ̀ dáhùn wọ́n ní wọlé tẹ̀ ń ṣe yìí dùdú yín ṣe ńlá sákọ̀ dùdú ṣe kéde yín ńlá ta wọ́n ní ẹ mẹ́lò rẹ̀ dáhùn àbẹ́ ìgbọ́lárọ́ ẹ̀gòkú fún yẹ̀yìn ìbẹ̀yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ a máa yín dé tó bá nísìnyí wọ́n ní ẹ mẹ́lò rẹ̀ dáhùn wọ́n ní ẹ wọ́n ní dùdú yín ńlá tápọ̀ wọ́n nítorí pé lè anahum wọ́n nítorí pé àwọn táwọn wí wọn lè là fún bí ẹsẹ̀ láíláí wàláì ṣéèkì ni wọn lè là tí wọ́n là fún bí ẹsẹ̀ ẹ̀ wá dùn dájú káyí. àníjì ìnáṣẹ́ àti irọ́ pípa àti gbogbo ẹ̀ wọ́n ní ẹsẹ̀ ló kó sí làwọn kò mo rí ètò kọ ìyàwó lẹ̀ márùn nù wọn kí ìtò ń padà kí ẹ̀ kọ ìyàwó lẹ́ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn ẹ̀mẹ́rin wàlọ́ì kò sí ìdájọ́ sẹ̀rí àkàntàn tẹ̀lé wàlọ́ì mo fọlọ́ bàbúra sẹ́rí sẹ́rí táwọn ìjàmbá bá ń ṣe kínní kìí ṣe irú àwa yìí kìí ṣe irú àwa yìí lẹ́ẹ̀mọ́ fi nǹkan rú lójú o lè ṣàlàyé o lè fi mọ̀ mí òwò jẹ́ tó ṣàlàyé fún ẹ̀yin tójú àwa rí ni odò amumi amuyó mbẹ alihamudulilayi tọ́lọ́ òjá kú síbẹ̀ de so tọ́ wọ́n lè bọ́ bí àwọn ọ̀daràn àwọn wa àwọn wa kò kí so kọ́nà ọba kó sànù wa ẹ̀dá àwọn bá làyé ṣe ìkìlọ̀ bismillah. فيرجعهم على أنفسهم لأنهم لن يسلموا من معصيتهم ولن يسلموا من ذنب بل لن يسلموا من بدعة naam wọ́n ní àwọn wọ̀nyí wọ́n ní wọ́n lè là ń bí ẹ̀ṣẹ̀ láíláí wọ́n lè là níbi ìṣẹ́ lọ́wọ́ bá kódà ṣéèkì ni wọ́n lè là ń bí bídíà wọ́n lè là wọ́n kó sí bídíà láwọn táwọn wí wọ́n kó sí àbí wọ́n kó sí ìyálà ìyá bídíà ń bẹ lọ́wọ́ wọn bídíà ń bẹnu àkídà wọn bídíà ń bẹnu ìbáàdà wọn kò séka wàláì musa yìí dé ó ní bẹ́ẹ̀ ni muhammadu náà ń bẹ́ẹ̀ ni muhammadu náà wàláì òótọ́ bí kò sí gbèsè àwọn tí ò sí bídí àmẹ́ jàbàtà ní kẹ́ ń wa fún wọn wàláì àwọn ẹ̀sẹ̀ tọ́tọ́tọ́tọ́ àwọn àgbákò ẹ̀sẹ̀ abíọ̀ ẹ̀sìn ló kà mú wa fún wọn tó bá ti jù fún wọn báyìí gbogbo wọn máa wọn máa bá lọ ni wàláì wọn máa gbé káàkiri ni kí ìmọ̀rú àwọn èèyàn báyẹn gbogbo èèyàn wá ní ọ̀dà àbáwọn nìkan náà dáa ẹ̀yin tẹ́ rí kúrukùrú yìí rẹ̀ dá kára yín gbogbo bíbíà kára yín gbogbo ṣéèkì ti lẹ́yìn lè làtẹ́ sẹ́yìn pẹ́ńlá òun láíláí. ولن يسلموا من ذنب بل لن يسلموا من بدعة إن هذا قولهم الذي يصرون عليه بدعة ضلال نعم wọ́n ní gbólóhùn wọn yìí gan tí wọ́n ń takúlé lórí ìdánilógún bídà ló ní góòlù sheikh sẹ́lẹ̀ ìlàyé lọ ọlọ́jọ́ dá fún yín ọlọ́jọ́ dá fún yín wọ́n ní bídíà ní tẹ́ǹsọ ẹ̀ fi ń dì náà àwọn kìíní yìí wọ́n ti mọ̀ pé àgbákò jáde àwọn wọ́n ti mọ̀ pé àgbákò ti sàwọn náà ẹ̀ nígbà àwọn onífin lọ́rùn lẹ̀ tó lẹ́yìn nǹkan rẹ̀ bàjẹ́ nǹkan yín kì ni àyàfi tó nìkan bá gbìyànjú tí nǹkan bá lóhùn tí nǹkan bá lóhùn fẹ́ bàjẹ́ fúnra rẹ̀ sẹ́yìn ajá tí ọba ti sọnù tí ọba ti sọnù ní gbọ́fèrè ọlọ́dẹ ẹ̀hẹ́ àwọn gbìyànjú dé ẹyẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ní bàjẹ́ torí dúkìá dúkìá wa lẹ́jẹ́ àwọn àbúrò wa ń bẹnu yín bámú àwọn ẹ̀gbọ́n wa ń bẹnu yín bámú àbí ọ̀kọ́ ni so bẹ́ẹ̀ ṣe àwọn tájọ tájọ sàdúgbò àwọn tájọ sí kéèké ládùúgbò àwọn tájọ gbogbo wọn ń bẹnu yín lọ bámú àwọn ọ̀rẹ́ ń bẹ tó dúkìá wa lẹ́jẹ́ ànímọ̀ òun yìí rẹ̀kẹ́ bàjẹ́ ẹ̀yin ó fẹ́ bàjẹ́ ń tòótọ́ kò sọ́nà kò sọ́mọ kan tí ò ní fẹ́ kú ìyá rẹ̀ yóò nígbà fún àbí ẹ̀hẹ́ ìyá rẹ̀ yóò nígbà àwa là nígbà fún yín so bẹ́ẹ̀ bá wá lẹ́yìn ní gbọ́ tẹ̀sí lẹ́yìn ní àwa náà ò ní gbà ni ṣé bá ní sìn yìí sobi náà bá ti tẹ́ lọ́sọ ẹ̀jẹ̀ òní tẹ́lẹ̀ kan náà ni tẹ́lẹ̀lì tá a ti ẹjọ́ kò mẹ́yìn à ẹ sàgbákò wàláì sámú sámú lẹ sàgbákò ọlọ́run sì ní jẹ́ rẹ̀ wá torí pé lójú alápàtà lójú màálù kíkà alápàtà kú ni o lójú àwọn ìjàmbá ibi kí program yìí ma lọ máa ni wàláì bí kọ́ máa lọ máa ni ọlọ́run sì ní jódú ẹ ti sàgbákò àjọ kóra wa nù dàrú oyin ni wọn máa ń dùn lójúmọ́ ọ̀rọ̀ ẹ̀ ìkí ọlọ́run ní ọjọ́ kejì kò ọjọ́ kejì ń ya yín náà ni ẹ̀rọ ya ọlọ́run já máa bẹ lórí dáadáa dé ẹ̀rọ ti tó bẹ́ẹ̀ dé ẹ̀rọ bẹ́ẹ̀ dé pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ gbádùn wa tó ṣé ẹ̀kẹ́ máa bá láyé lọ. قولهم الذي يصرون عليه بدعة ضلالة ولولا أننا يعني نخبرهم بالتأويل أو بالجهل وكلاهما شر وضر وأحلاهما مر لقلنا بأنهم مبتدعة كبار أو قد يقود الأمر إلى الكفرهم والعياذ بالله تبارك وتعالى لأن تكفير نعم آه wọ́n ní yóò tó yíjú ọjọ́ tó wọ́n jẹ́ ní àná ṣíkò wá ní tí ìbá ṣe wípé tí ì bá ṣe ọlá wípé à ń fún ilé sí wípé bóyá ẹ̀kà sí àyà gbóyé abẹ́ sí hadith gbóyé ni tí ì bá dẹ̀ sí pé à ń fún ilé sí wípé aláìmọ̀kan tẹ̀ jẹ́ ni wọ́n ní àti kíní kejì excuse méjì tá fún yìí gbogbo ẹ̀ lájà burú o aburú lọ́jọ́ fún yín tó bá ní sèyí wọ́n ní méjèèjì tí ló kó o eléyìí tẹ́ wàá rò pé tó wá dùn jùlọ méjèèjì tẹ́ mú kó bẹ́ẹ̀ wọ́n ní tí ìbá wá sọ gba àwọn nǹkan wọ̀nyí tá à ń rò fún yín ni àbá sọ fún yín pé àbá sọ pé oníbídí àgbàlagbà àgbàlagbà oníbídí àrà ńlá rẹ jẹ kódà á sọ fún yín pé ọ̀rọ̀ yóò padà lídìí ti pẹ́ di kèfèrí wallahi Sheikh sọ bẹ́ẹ̀ pé á padà sọ fún yín pé tí ìbá ṣe pé à ń sànú yín akẹ́rẹ́ rí pé aláìmọ̀kan ní arípẹ́ ń ṣe àkùrá ni tí arípẹ́ ń ti ṣe àdìsá nábì tún ni wàláì àbá sọ fún yín pé kìí ṣe bídíà kékèké ní o àgbàlagbà àgbàlí òun bídíà lẹ́jẹ́ ẹ́ ẹ eh, ẹ eh, kò bá dẹ̀ tún nídìí sí pé ẹ bá di kèfèrí níbi kan tẹ níbi àlámọ̀rí tẹ̀ ń bá lọ táǹkì fún yín tẹ̀ gbọ́ yìí lẹ́yìn kìíní kun dárú yìí. والعياذ بالله تبارك وتعالى لأن تكفير المسلم بدون قد يقود الأمر إلى التك... الكفر نعم بأنهم مبتدعة كبار أو قد يقود الأمر إلى إلى كفرهم والعياذ بالله تبارك وتعالى لأن تكفير المسلم بدون بينة جريمة كبرى لذلك نحن نقول ابتداء ننصحهم وهم على منهج مبتدع وهم في أنفسهم على خطر نسأل الله أن يهدي الجميع ويوفق الجميع ارحموا الناس ترحموا ارحموا الناس ترحموا نعم wọ́n ní tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni àbá ní ẹ bá di kèfèrí wọ́n ní ṣùgbọ́n tó wọ́n ní kọ́lọ̀n bá kó sànú dé kọ́lọ̀n bá lẹ́gẹ́rẹ́ kọ́ má jẹ́ ká ẹ di kèfèrí torí pé ìpín kèfèrí ìpín mùsùlùmí ní kèfèrí ọ̀rọ̀ kan tó lágbára gidi gan ni ọ̀rọ̀ kan tí kò fúyẹ́ ni ṣé bá ní sìn so wọ́n ní torí ẹ̀ wọ́n ní kẹ lọ sọ́ra ní gan kẹjẹ́ kí pé dáadáa ṣé bá ní sìn yìí so wọ́n wá ní pé kẹ́ẹ̀dẹ̀ padà sójú ọ̀nà àwọn onísúnnà tó bákan náà wọ́n ní ẹ máa sànú àwọn èèyàn ẹ máa sànú àwọn èèyàn kẹ́yìn náà lè ba àránú gbà kọ́lọ́ wọn bá lè sànú ẹ̀yìn náà ẹ sànú àwọn èèyàn ṣé bá ní ẹ má máa ranjú ẹ má máa ranjú kankan ṣé bá ní lé àwọn èèyàn lórí gbígbà pé ẹ níná àbẹ̀lá آه، إيه، إيه، ارحموا الناس ترحموا ارحموا الناس ترحموا من لم يرحم لا يرحم ارحموا عباد الله فهناك الجحال وبخاصة في بلادكم بلاد نيجيريا وبلاد العجم وبلاد قلة أهل العلم هناك الناس في جهل مطبق وانتشار أهل البدع والأهواء نعم يا ما سانوا وين يقولوا لسانوا ẹ máa sànú àwọn tó wà nílẹ̀ ọba tó wà ní sánmà náà sànú ẹ̀yin náà wọ́n ní pàápàá jùlọ ìlú tẹ́ wà yẹn ìlú tó yẹ pé àwọn aláìmọ̀kan fọ́n káńbẹ̀ tó pọ̀ dáadáa ni àìmọye àwọn èèyàn ló sí pé wọ́n ń ṣe dídá tó yẹ sí pé aláìmọ̀kan ni wọ́n wọn àgbẹ́sẹ̀ yìí tó yẹ bá yìí so ẹ sànú wọn tó yẹ bá yìí so wọ́n ní kìí ṣe wọ́n ní wọ́n ní àìmọye èèyàn lórílẹ̀ ayé tó yẹ kí máa ṣe rí nìyẹn wọ́n ní pàápàá jùlọ níbi ìlú Nàìjíríà yẹn àtàwọn ìlú tó jọ bẹ́ẹ̀ tó yẹ sí pé àwọn aláìmọ̀kan pọ̀ gan-an tó yẹ yìí sọ àwọn àfáà súnà sì kéré ẹ̀dàkùn sáwọn àfáà súnà wá kéré ní tòótọ́ ẹ kọ̀m̀pìátù àwọn ilẹ̀ lágbáwá àwọn Saudi àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé bá ní sìn àwọn orúdùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ wọ́n nítorí ẹ̀ irú àwọn ìlú yìí irú àwọn tó ṣe èyí ó ṣe mẹ́dọ̀ èyí ó ṣe mẹ́dọ̀ pẹ̀lú àwọn èèyàn ni kéde àwọn dáwà tẹ́yìn ń gbé wá yẹn àwọn dáwà àwọn kọ̀wárìjì tẹ́ ń gbé wá dáwà Boko Haram tẹ́ ń gbé káàkiri yẹn ṣé bá ní sìn ìyẹn kọ́ ni ó sàǹfààní fáwọn èèyàn ṣé bá ní sìn so ó ti fẹ́ parí fifty five seconds péré lókù sẹ́yìn pé wọ́n ti ń ṣe nà sí hà ní ibi tá a parí sí náà ní pẹ̀lú gbọ́nà والعياذ بالله تبارك وتعالى فاربعوا على أنفسكم القراني فكونوا خير ممثل للمنهج السلفي أهل السنة أعلم بالحق وأرحم الناس بالخلق قاله بفمه الفقير إلى مولاه القدير سليم بن عيد الهلالي نعم أمو مبكا سوكو على ودادا سواني أوال السنة àwọn ni wọ́n mẹ̀rí jù àwọn ni wọ́n dẹ̀ máa ń rìn lórí ẹ̀rí jù àwọn ni wọ́n ń sàmú àwọn èèyàn dáadáa àwọn ni wọ́n ní ìlànà àwọn èèyàn lójú báyìí fẹ́ yọ ọkùn náà báyìí fẹ́ fi wọ́n sórí ọ̀nà mọ̀nà ṣé bá ń ṣe yìí gbogbo ọ̀nà tálù tí ìnàbá lè gbọ̀n yí pé tó lè fi ṣàlàyé fún yàrá bíbí tó bá mọ̀ pé òun lè ká yàrá mọ́ tí òun fi òdodo hàn náà máa ń san káàkiri kì í ṣe pé ò kó jọ o èmi kí wọ́n lọ ọ̀wá ń tún yẹn ká ni ìwọ ń tún yẹn ká èmi ò ṣe kíní o èmi ò wá yẹn tẹ̀mí o irọ́ sì ní pa kẹ́ni bá a máa rò pé kíní ni ń wérò wà lọ́ọ̀ àwọn tó bá òṣè bá mọ àwọn tó jáde kúrò àkídà rẹ̀ òṣè mọ wọn tó wáyé pé òwe orúkọ ẹ kọ́ mẹ́rin kankan tó jáde kúrò àkídà rẹ̀ sẹ́wọ́n ẹ́ ẹ̀hẹ́ so tó ń parọ́ máwọn èèyàn tó bá ti jáde nítorí kó lè bàbá wọn kó lè bàbá wọn ló kọjá ká ń bá aráwọn èèyàn míì pàdánì ṣé ó bá ní sí so ṣéèkì wọn ń ṣàlàyé níbi bí ṣéèkì abẹ́ ṣàlàyé orúkọ wọn ẹni tó sọ̀rọ̀ yìí ẹ bá já gbọ́ forty one seconds. قاله في فمه الفقير إلى مولاه القدير. ẹ الحفظ نعم. القرآني فكونوا خير ممثل للمنهج السلفي أهل السنة أعلم بالحق وأرحم الناس بالخلق قاله بفمه الفقير إلى مولاه القدير سليم بن عيد الهلالي في يوم الخميس الموافق التاسع من شوال 1400 37 من هجرة النبي صلى الله عليه وسلم وأرجو أن ينشر هذا الجواب من سمعه ومن بلغه في بلاد نيجيريا نسأل الله سبحانه وتعالى أن يحفظها بالإسلام والسنة ويهدي أهلها إلى الإسلام والسنة نعم الحمد لله ثم أجل غفا قاري ولن تصري هنا السليم بن عيد الهلالي wọ́n láwọn làwọn sọ̀rọ̀ yìí wọ́n láwọn sọ ní ọjọ́ alkhamis ọjọ́ alkhamis làwọn sọ̀rọ̀ náà wọ́n nínú oṣù shawwal àbí wọ́n ní oṣù shawwal làwọn sọ wọ́n ní ọdún fourteen thirty seven ní this year oṣù shawwal oṣù wọn làwọn báyìí àti wà ní muharramu ọdún fourteen thirty eight báyìí àbí ẹ̀ omi pé last year táyà ti parí tán yẹn seven hundred so oṣù mẹ́ta sẹ́yìn so náà ni wọ́n sọ ọ̀rọ̀ yìí sílẹ̀ ní sìn wọ́n láwọn làwọn sọ lọ́jọ́ ọkọ̀ míì sọ́jọ́ tọ́sí tẹ́lẹ̀ báwọn afáàsì wọn ti máa ń kọ tíra yẹn ó kọ dé tìjọ́ tán sọ mọ́ tìjọ́ tí wọ́n sọ àti yí àjọ tí wọ́n kọ tíra yẹn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ṣe sẹ́lẹ̀ ìhìlárí bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ yìí. sọ rí i pé alhamdulillah a tún ti kẹsẹ̀ járí níbi tó fẹ́ẹ̀ tiẹ̀ lẹ́ẹ̀kejì ṣe sẹ́lẹ̀ ìhìlárí báyìí ó lè ti clear wípé ọkùnrin burúkú yìí ṣe sẹ́lẹ̀ ìhìlárí ti jẹ́ pé wáyé pé ẹni àná gbáà ni pé iṣẹ́ àwọn kọ̀wárìjì níbẹ̀ lọ́rọ̀ rẹ̀ yẹn wọ́n dẹ̀ ti ṣe nà sí àtọ́pọ̀lọpọ̀ fún pé kó kó mbẹ kò ní gbẹfa ó sì ti bẹ̀rẹ̀ sí máa pe ṣe sẹlẹ mi láyé ló ń bíjà báyìí o asàfihàn làwọn ó ti ń pe sẹkìlì mi láyé ní dẹdẹrẹ ṣẹwárí jíjà bàtà bá pè yẹn ní dẹdẹrẹ òun náà ló ti sọ ó ní tóun bá pè yẹn ní kinní àbó bá pè yẹn lọ́mọ yẹn àbó olóńbídíà ní jẹ́ bẹ́yẹn ẹtí ọ̀nà sábà ń sìn náà ló sọ so pẹ̀lú nǹkan tó sọ yẹn àjẹkù ti pe sẹ̀límù láyé ló ń dídà náà nìyẹn bó ti pe sẹ̀límù láyé ló ń dídè nìyẹn ó ní torí pé tó bá kó ní súnà ní kódà kọjọ́ ọmọ kékeré òun máa ń rẹ̀síwẹ̀tì wọn ò ní sọ̀rọ̀ àbùkù sí wọn so tí òfin wá rẹ̀ fẹ́ ṣe sẹ́yìn láyé tó fi ń pè wọ́n ní dédé rẹ̀ ajẹ́pọ̀ ti pè wọ́n ló ń bídí àníyẹn bí ṣe máa ń ṣe nìyẹn tí àwọn sábà tó bá rẹ̀ débẹ̀ ibi tó ti ń pè wọ́n ló ń bídí àti pípẹ́ ní dédé rẹ̀ yẹn ẹ̀yin náà padà yín mẹ́tò wàláì ó à ọmọ múra ti ṣe sẹ́yìn láyé ni kí ló fà á ó ti gbọ́ nǹkan ṣe sẹ́yìn láyé sọ lórí ẹ̀ ó ti mọ̀ yí pé àṣeṣẹ́sì àṣeṣẹ́sì yìí náà wà pẹ̀lú òun the next thing ni pé kò bu lọ́jọ́ wọn lókù ó ṣe ká yáwọn rẹ̀ pé so rẹ̀ mọ́tò rẹ̀ sílẹ̀ ṣiṣẹ́ náà máa wo ẹ̀yọ fáìlẹ̀ kó rárú sún náà àtọ̀ ẹ̀ àtọ̀ wà fáà mí lókù wa ọ̀ ṣé báyìí nìṣẹ́ ìdí òun lẹ́fẹ́ ṣe ní ìdá àfáà ẹ̀yin ọmọ burúkú tẹ̀ ń tẹ̀lé wọ̀nyí náà níjọ́ lẹ́bẹ̀ ṣe gba àwọn eléyìí dá ọlọ́run ọmọ sànú ọlọ́run níṣẹ́ ọmọ burúkú ọlọ́run ọmọ sànú yín fa níjọ́ lẹ́bẹ̀ ṣe gbolé ìdá jẹ̀mọ́ à ṣé báyìí níṣẹ́ wàláyì ṣé ibi wo bẹ́ẹ̀ ń ṣe yìí tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe yìí tẹ̀ ń múra tá à ń wí fún yín tẹ̀ gbọ́ yìí àwọn wí fún yín dé ṣé báyìí níṣẹ́ yìí so ọlọ́run sì ní járe láíláí ọlọ́run ní járe láíláí ní tí ìkànnù wa tí ó padà o dára yín má torí dáàmà o ẹ̀ ọ̀hà kìíní kan tó ṣe òtí kó nù sínú rẹ̀ yìí náà ẹ̀yin lẹ́wà nù sínú táwọn tó yìí sínú mọ̀ náà wàlọ́ inú ìsìnà pátápátá gbà lẹ́wà inú òkùnkùn bínú bínú lẹ́wà sùkúrọ̀ ọba kó bá wa yọ ipò ní òkùnkùn náà o àti ìjàmbá tí olórí yín gan àtẹ̀yìn tẹ́ ẹ jẹ́ lẹ́mù tẹ́ ẹ jọmọ lẹ́yìn rẹ̀ kọ́nà ọba kó bá wa fi gbogbo yín mọ̀nà ọ̀làlá ilà ìlàlọ́ pẹ̀lú ògbó ọlọ́run ọba tó bá ti di lọ́la àwa àwa dá ìlú ti Sheikh Abdullahi Al-Bukhari àtò pílẹ̀tì wọn náà báwọn náà ti ṣe kó ìlàlà ṣebo jàbàtà ṣé bá ń dì tàwa pílẹ̀tì Sheikh Abdullahi Al-Bukhari tán àtò pílẹ̀tì Sheikh ah, Um, kí la ń pè ṣéèkì Yahya Al-Hajuri àtò pílẹ̀tì ti Abu Khadija lẹ́yìn ẹ̀ a máa bá ọ̀rọ̀ wa lọ ṣé bá ń di títí títí bá a ṣe yanjú ẹ̀ lọ bá a ṣe yanjú ẹ̀ lọ máa pílẹ̀ kéṣẹ̀ tiẹ̀ láti parí ẹ̀ àtò mú mi ṣé bá a ní sí títí tọ́lọ̀ ọba àlẹ́ gírèfì ní kí ọkùnrin yìí kí owó pátápátá subhanaka alhamdik ashhadu an wa atubu wa barakatuh.